بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على المبعوث رحمة للعالمين نبينا محمد الأمين وعلى آله وصحبه والتابعين لهم بإحسان أجمعين أتقل يا الله الله بارك الله باسي يوم من يداري باتي وفتوسي atọrọ ìfẹ́ àti ìdẹ̀kọ́ anábìwá Muhammad lọ́wọ́ àti oge ẹgbẹ́ òkè àti àwọn ará rẹ̀ àti gbogbo àwọn ìjọ rẹ̀ àti gbogbo èyí wò tó wá dẹ̀rọ̀ mọ́ Islam tó kú jẹ́ òwe ìdẹ̀kọ́ náà jẹ́ àjọwà nínú wọn. àpò iṣẹ́ tí ọlọ́wọ́ àti ọgbà ní ìbádà fún wa ọlọ́run má ṣe èyí lópin ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ lórí dáadáa lórí ìtẹ̀lẹ́tọ̀ náà àsìkò téèyàn rí èrè iṣẹ́ ọlọ́run mẹ́ta bí wà láyé ọ̀gá náà wọn láti tóbi rẹ̀ wọn láàánú rẹ̀ bá a sì lè ṣe náà là ń ṣe yìí ọlọ́run kó jẹ́ kí àánú rẹ̀ kó lé wa bá kó fi ìbùkún rẹ̀ sí kọ́ gbà á lọ́wọ́ wa ìtàbáṣe tó tọ́ sí ojú ẹ̀ kọ́ lọ́ọ́ kọ́ wa tó bá ti kú bí ẹ bá sáwọn tó kú wa kọ́ lọ́ọ́ kọ́ yá àbúrò àpá àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam. ebi ìgbésẹ̀ tá a máa ń ní ọdọọdún láti tún sọ̀rọ̀ nípa àtọ́lọ́ márùn wa létí nípa àtọ́lọ́ pọ̀ yẹ kúkúrú ẹ̀ náà làwọn jókòó. ètí mo wòye pé kí á wòye sí ní àsìkò níwọ̀nba bí àsìkò bá ṣe gbà wá mọ́. òun náà ni nítorí pé kò fi kò fi wálẹ̀ gbà kankan ó wà pẹ̀lú wa àfojúrí a sì nígbàgbọ́ pé ìtọ́ ń bẹni torí pé Kùránì sọ̀rọ̀ pa rẹ̀ àdìsá nínú sọ̀rọ̀ náà àyè sọ̀rọ̀ sọ̀rọ̀ pa rẹ̀. bàbá tó wá wo ìṣesí bá a ti wà ní ayé àtàwọn kan tí ń ṣẹlẹ̀ nínú ẹ̀ a rí i pé àá tòótọ́ nìkan yìí bẹ̀rẹ̀ onáà ṣe ìbọn kọ́lọ́kọ́ yà ẹ̀ ń ṣàkíyèsí wípé táwọn fẹ́ ka Quran lọ́ọ̀dì táwọn ti fẹ́ kà káwá sọ̀rọ̀ ọ̀dọ́ olùsọ̀tàn فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم tọ́ba ti fẹ́ ka Quran wọ́sọ̀lọ̀ ọ̀dọ̀ ọlọ́run kò fi ṣe ìbọn ọ̀rọ̀ ọlọ́run ni Quran kí ló tún ka ṣe ìbọn ìbẹ̀rù ọ̀tọ̀ náà ọlọ́run ló sì dá ọlọ́run ló dá lórí ìṣesí tó wà ọlọ́run àdìgbò láti wá sọ pé tó bá fẹ́ ka ọ̀rọ̀ tèmi gẹ́gẹ́ tí ṣe Qur'an fásitì ìgbìmọ̀ ìlú àdìgbò lọ ṣe ìtàn ọ̀dọ́ sọ̀rọ̀ kọ́lọ̀ kọ́ sọ kó níbi èso ẹni ìṣẹ́gilé ẹni ìsọlóko ẹni ìsá ẹni tí ìgbìmọ̀ ọlọ́run tí ẹ bá fẹ́ ṣe àlámọ̀rí ìtara rẹ̀ gan-an fúnra tó yàtọ̀ sí Qur'an tí ọ̀lẹ́tọ̀ fún gẹ́gẹ́ kó tètè sálọ̀dọ̀ lọ́wọ́ nínú ẹ̀kọ́ tí Ànábì sallallahu alaihi wasallam àkọ́kọ́ wa àmọ́ ẹ súnmọ́ ìyàwó wa oníkàtọ́ yìí pé bisimilá aláhùnmá ti fi ní ṣèkọ́ ọjọ́ ìdí ṣèkọ́ ọ̀rọ̀ sọ̀tẹ́nà lórúkọ ọlọ́run gbèrú ìjìnlẹ̀ sí ṣèkọ́ tó bá ṣe fún wa látara ìdàpọ̀ yìí gbèsè ìjìnlẹ̀ sọ́nà nítorí ṣe pé adébùkátà ṣe pé kálágbàgbé pé ṣe tán wà pẹ̀lú wa ní gbogbo àsìkò ní gbogbo ìgbà nítorí bá ṣe tó dáa oṣù fẹ́ máa ń bàjẹ́ nítorí bá ti tó dáa oṣù fẹ́ máa ń bàjẹ́ nítorí bá ti dá ọ̀rẹ́ tó bá ti bàjẹ́ ọ̀rẹ́ yìí ló máa tọ́ kó ṣe kó kọ́ máa bàjẹ́ ń kọ́ máa bàjẹ́ ń ọlọ́sì sọ fún aláìsàn ní kọ́ra pé innahu yarakum huwa wa qabiluhu min haythu la tarawnahum. owó àtàwọn èèyàn rẹ̀ wọ́n máa ń rí yín o láàrin tó ṣe àwọn sì rí yín. النبي صلى الله عليه وسلم وحديث عن صحيح مسلم يقول إن الشيطان يجري من ابن آدم مجرى الدم إسماعيل يا رب الدنيا بيد يسيرني tẹ́jẹ̀ bá sọ̀ èèyàn dágbére báyé nìyẹn àníṣọ sáà wá fi bí èso ṣe ń bá wa sábà ọwọ́ àfi wé bí ẹ̀jẹ̀ ti ń sàn lára wa tí ọ̀wá yẹn ká máa ń pàṣẹ tán yìí ìgbà àkọ́kọ́ ní tí ìbá sọ̀kọ́ náà sọ fún ọgbà rẹ̀ àbátí mà ajẹ́pẹ́ ìta ṣe náà ni pé bóyá kọ̀rọ̀ á ti pèsè ìṣẹ̀tọ́ tiwa tíra ọlọ́run ti ṣe kọ̀ọ̀án bóòlù ṣe kúkú sẹ́dẹ̀ ṣe kọ́ ti wà. hadith anabi sallallahu alaihi wasallam léyìí tó fẹsẹ̀ nílẹ̀ bẹ́ẹ̀ kí ló náà sọ nípa ṣe kọ́ọ̀n. káfíń máa bóòlù ṣe rí irú àwọn àwàdí wo ní wò bóòlù á sì sọ̀rọ̀ fún un kọ́lọ́ǹkọ́ máa sọ wa àti gbogbo tọ́lọ́ ṣe fún wa bóòlù ṣe kọ́ọ̀n. ọ̀rọ̀ pọ̀ lórí ẹ̀ ṣùgbọ́n àròrò abẹ́lẹ̀ bẹ̀rẹ̀ lórí tó bẹ̀rẹ̀ ó dẹ̀ ní pé pàtàkì tí mo bẹ̀rẹ̀ tẹ̀sí ní two thousand and thirteen a sọ̀rọ̀ nípa introduction to, to tafsir muqaddimah fi tafsir a sọ̀rọ̀ tó kọ lórí ẹ̀ gba àríkọ́jọ́ gbogbo Ramadan ti bẹ́ẹ̀ tán àtúwáyà àwọ̀ kúrò ajá fún akúfà sọ́ọ̀rọ̀ nítorí àdúrà parí mọ́ wa lọ́wọ́ ọdún tó tẹ̀lé kí ló yẹ ká ṣe ká ṣe a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin káwọn tí kọ́ra lọ. àwa sọ̀rọ̀ lórí ṣe bọ́ọ̀n ọ̀fẹ́ tó eighteen days tàbí sọ̀rọ̀ lórí ẹ̀ lórí a'udhu billahi minash shaitanir rajim àtúndínlẹ́gbọ́jọ́ ti lọ àtẹnumọ́ bismillahir rahmanir rahim abadúró lórí ẹ̀ lọ́dún tó tún tẹ̀lé two thousand and fifteen yẹn two thousand and fifteen asọ̀rọ̀ lórí alihamudulilayi atẹnugbọ bíbí ọlọ́run ọlọ́run yẹn kan káàbọ̀ àti bóyá ọlọ́run ṣe pèsèǹtì ara ẹ̀ fún wa nínú Quran ọgbà gbogbo àsìkò wa tán two thousand and sixteen ti ṣe ìsìn àtúbẹ̀rẹ̀ lọ́gbẹ̀rẹ̀ pàtàkì jùlọ àwọn afá sọ yìí pé ibùdó àtìyà nínú tafsirẹ̀ ọdún bẹ́ẹ̀ náà wọn tàbí yìí tọ̀sọ̀ yìí pé ní ẹ̀bá wọn tuma rabbil alamin ó ti mọ ìtumọ̀ kúlù fẹ́yì al-Qur'an tú tọ́dún kọ́ àwọn ti mọ̀ ẹ́. oní ọdún tó aláṣepọ̀ kò pínpín lọ́dún lábẹ́rẹ́ ar-Rahman sọ̀rọ̀ ń bá rí pé àti lọ twenty one days lórí ẹ̀ àṣìṣe wa ní malik lọ́wọ́ ìdí ara pàwọ́tì sẹ́gbẹ̀ẹ́ kan á tún máa balọ̀ lọ́dún tí ń bọ̀ tọ́lọ́ bá ní kí ẹ̀mí mọ́ wa tó sì fún wa ṣe tọ́lọ́ kò ṣe bẹ́ẹ̀ fún wa. ìtafẹ́ lórí pé ìtumọ̀ tó fi tọ́pọ̀ ọ wà ní sọ́ọ́tì fàtíhà ọ yàtọ̀ sí àyà mẹ́nu kọ̀ọ̀án ìjọba ọba ìjọba tó wà lápẹ́ẹ́dì àtẹ̀yìnà kàṣàbẹ̀ àmìlẹ̀ nàdáni wọ́n kọ̀ọ̀án àdàlà àbí afọ́ ní àṣàbẹ̀ nàdáni àwọn àyà méje yìí bẹ́ẹ̀ mọ̀ para rẹ̀ lórí ìtumọ̀ apákan náà nínú náà àmì ìsọdọ̀ rárá pé àwọn súrà tó kù méje ló wà bẹ̀rẹ̀ súrà tó bá kọ́ra aláìmọ́ra àwọn kan sọ pé súrà tó bá ti hàn lórí hadith méje tó wà lórí ẹ̀ báyìí sọ sáà tó fi ọlọ́pọ̀ ní sọ́fẹ̀lì mọ̀tàlì àtọkùn àdìláàlì ọlọ́pọ̀ ní súrà tó bá ti hàn súrà tó bá ti hàn kó fi ìtumọ̀ mọ̀ká tó kó lóẹ̀ ọlọ́ọ̀ni ká ṣe bóun wá ní Qur'an bóun ṣe pèsèntì ṣẹ̀kọ́ yẹn sí wa tó fi wá di wípé a tún máa wọ́sọ̀ lọ ọ̀dọ̀ ọlọ́run kó o níbi ẹ̀dá rẹ̀ tó lè kó o ní ẹ̀lọ́dà pèsè ẹ̀lọ́mí lọ́dà ọlọ́run náà lọ́dà gbogbo àwọn tí sì ń ṣe wọn ọlọ́run náà lọ́dà náà ọlọ́run náà ló ṣùgbọ́n yọ̀ǹda fún bẹ́ẹ̀ náà ṣùgbọ́n ibà ní kwẹ́sàn rẹ̀ sí ni gẹ́gẹ́ bá ṣe sọ ìpè láàyè àmì náà yẹ fàlù wà wọ́n mi sàlù suratul Quran chapter twenty one verse twenty three ẹnì kan ò lè question ọlọ́run lórí tó bá ṣe kò ṣe àṣe láì kò sótọ́ tó ń tọ̀ bá sọ lórí ọkàn kan ẹ̀ jẹ́ ntọ́lọ́run bá gbójú rẹ̀ tí ò ṣe ẹnì kan ò tó sọ ìgbìmọ̀ ọlọ́gẹ́rẹ́ tó fi lè kún sẹ́tọ́ ṣe ó ń tọ̀ nǹkan ṣe láì jẹ́ ẹgbẹ́ gbogbo oúnjẹ tá a gbé wá ẹsùn gbogbo oúnjẹ tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ àdìwọ̀ ewu tá a sì lẹ́tọ̀ọ́ lẹ́yìn ní lálẹ́ ìtàgé yìí tó nìkan ló jẹ ní ìbá yín lórí ọ àṣẹkùbọ ọmọ bá ọ ọdọ àti ráìsì ní àgbẹ̀ ẹ̀kọ́ àti chicken ẹ̀rọ mẹ́lẹ̀ ẹ̀jẹ̀ búrẹ́dì mẹ́lẹ̀ mo tẹ̀sí bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ kókó lè ṣe mo lè rí búrẹ́dì wọ́n ní o tẹ̀sí búrẹ́dì rà á rárá àwọn ti ti díẹ̀ díẹ̀ lórí ráìsì fẹ́ lọ́nù tèmi dáadáa ọmọ ẹ̀ tì mọ́ búrẹ́dì kì í mọ́ sàdúgbò kì í ṣe pé owó tẹ́ gbà ní òsì àbí ẹ̀kọ́ ni ẹ̀yin tí ẹ̀ tọ́jú ẹ̀dánù o ó sì lẹ́tì pé eléyìí ni mo fẹ́ eléyìí ló ń gbò lásìkò báyìí eléyìí mo fẹ́ sí tó wà ní ká sọ pé ẹ̀kọ́ dá ẹ̀dá. Wàrà òkúta yà sàlùkù máa yọ ṣááru ọ̀dà tán. Ntọ́ba wọn náà ni máa dánú ẹ̀dá tí ọ̀sẹ̀ nìkan tí ó bilé rè. Ntọ́ba wọn ló ní ṣe àṣeyí òun ni. ṣèkọ́ ti ń bẹ ó ti wà ọlọ́ọ̀dún fún àròpá rẹ̀ ṣùkáwá wo díẹ̀ nínú tí ọlọ́ọ̀bá sọ nípa ṣèkọ́. lákòókò ṣèkọ́ yẹn nínú sọ bàdá lòún méjì lábáwá tẹ̀síọ́bàdàn lábáwá àwọn onímọ̀ sọ wípé láti bí iṣá àwọn kan sọ wípé láti bí iṣá ọ̀tọ̀ ló ti wá kí nǹkan ojú náà àbí ṣàkọnà kí nǹkan ó jìnnà kọta títí méjèèjì náà bàbá ìwà ṣètọ́nù gbogbo bí wọ́n ti ń gbóná tó le ní ti ṣètọ́nù máa wà lẹ̀ méjì àṣetọ́nù kan bá já wọlé nìsín ìjókòtà ìjókòtà dáa yìí fún tọ́lọ́ọ̀nù gbogbo ó sì dàrú nìsín tẹ̀ka ewúlé ní ìgbàgbà tí ah, gbogbo ọjà wù ní lọ́ba sí ìlú lásán ní ìlú bọ̀ gbogbo ó ti lọ́ọ́ fi wọlé lẹ́yìn bẹ́ẹ̀ ni yín kàn sílẹ̀kùn ibi tó bá ti ń gbóná ti ti ń dààmú ibi tí èkó ọmọ wa ni ibi tó bá ti ń gbóná tó bá ń dààmú ẹnu ọ̀sẹ̀ àwọn olùdílé ẹnu ẹ̀ṣẹ̀ fún ọmọ kò tù kí ọba rọrùn fún yín láti kó ibẹ̀ kẹta kété síbẹ̀ ẹ wá máa fàdúrà ràn lọ ọlọ́run ètò yìí mo bó jí o ìwà tẹ̀lé tó bẹ́ẹ̀ jà àwọn olùdílé ẹnu ẹ̀ṣẹ̀ fún ọmọ kò tù ibi tó sùn wà nìyẹn tí nǹkan bá dàrú láàrin wà àtìyàwó rẹ̀ àwọn tóbi lẹ́nu ṣe tọ́nu ọ̀dí tí wọ́n máa tún kó náà ọ̀dí. pẹ̀lú bí kí ti ṣe tọ́nu ìtọ́ wà ní inú àdìsá nínú ọ̀sánlá ìwọ̀sánlá nínú sọ̀rọ̀ Muslim. wọ́n sàlàyé fún wa pé ṣe tọ́nu bẹ lórí omi tó gún wá síbẹ̀ ṣe tọ́nu gẹ̀ǹgẹ̀ ó gún wá sórí omi tọ́nà bá ṣe ní àríṣù tiẹ̀ òun náà ní tiẹ̀ lórí omi tó gún wá bẹ̀ àbọ̀ wa sọ̀rọ̀ pa àbẹ̀wò àlè nígbà tá a bá sọ̀rọ̀ tó kúrò àti percent àwọn wọlé àbẹ̀wò rẹ̀ ọlọ́mọ tiẹ̀ tóbi fún rẹ̀ ó sì láwọn tí èso ọmọ rẹ̀ tẹ́tù àjẹnú ni wọ́n ó sì tún ní nínú àwọn èèyàn tí wọ́n gbé ní burúkú áwọn tí wọ́n ti jẹ́ mú jẹ̀bà wọ́n wà lọ́mọ jábọ̀ fún iṣẹ́ tí kálukú bá ṣe lójoojúmọ́ ọmọ ènìyàn lẹ́kọ̀ọ́ sílọ̀ sílọ̀ sílọ̀ sílọ̀ ẹ̀ńbà

kí ẹ máa gbà ó lórí báyìí mo ọ̀nà kí kí o sì máa sọ àti òṣèlú náà ti wà ńbẹ̀ ó ti gbó kalẹ̀ ibi ọba ti dùn pẹ̀lú ìfẹ́tọ̀ dára kí máa ń bínú ni kí ọmọ bínú ni kí ọmọ ìgbà tí ọmọ kọ̀ gbogbo ìní. bẹ́ẹ̀ bá tó parí ẹ̀ ló ti máa gbóòórùn lórí ìgbókù sí ọlẹ́bi kò yọ parí bá yẹn o ṣètò èèyàn kọ́nà kọ́ yọ ọ̀yà ibi àkọ́kọ́ nìyẹn yìí pé ṣètọ́n látara ṣáàpọ̀ àti ṣáàpọ̀nà ìyẹn ni pé ẹtú ṣe pé ọta kété sí àánú ọlọ́run bẹ́ẹ̀ náà sì ni ọjà tó ṣe pé ó jìnnà sí ìkẹyẹ ọlọ́run tàbí ẹtú ṣe pé ìlú ẹ̀ náà lẹ́tọ́ rẹ̀ ọ̀yọ̀ kò jóná ṣùgbọ́n ọlọ́run ló lára bí àsìkò tó fẹ́ yìí òun sì wà nínú ẹjọ́ wà nínú náà jahannama. ṣètò ìtọ́wá nù Qur'an ní kókó ẹlẹ́ẹ̀kejì ṣètò ìtọ́wá nù Qur'an tọ́lọ̀ ń sọ fún wa. ṣètò ìtọ́wá ṣètò ìtọ́wá ọba olóde gbé ńgbà tí ọlọ́run bá dá ànábi ádámù alẹ́sàlátọ̀ sọ́lá tó ń máa kalẹ̀ látara àmọ́ bí ṣe ń kọjá la ní ń kọjá bọ̀ ìwé lọ́nà tó bẹ̀ ṣe ìwé lílé ọmọ tó lápá ọmọ ìlójú ọmọ ìlórí láti bẹ̀rẹ̀ ti bẹ̀rẹ̀ kéta torí pé àwọn ìran rẹ̀ tí ń ṣe àdìgbẹ̀rùnú wọ́n ti lo orí ilẹ̀ kílẹ̀ ọlọ́run sọ fún àwọn oṣù lọ́dọ̀ọ́ká ìpè kọ́ ọ̀pọ̀ foríbalẹ̀ fún Ádámù wọ̀kẹ́ ánà nílẹ̀ lè jẹ́ nínú ẹ̀ fọ́pọ̀ sọ́kà á ní àmì ìrọ̀bẹ̀ inú àdìdànù lọ́wọ́ o inú àdìdànù lọ́wọ́ gbẹ̀rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn afọ àti ẹgbẹ́ ìran àdìdànù iná ìṣe ìpọ́n. ọba àdúgbò wà lórí ilẹ̀ wọ́n sì ìbàjẹ́ ọlọ́run bínú sí wọn wọn ní káwọn mọ̀láyíkà ò sí wọn bá wọn. nínú àwọn tí a ń mú nínú àwọn àdìdànù yẹn ìṣe ìpọ́n wa wọn àbúrò sísọ wọn. torí àdìdànù tí ọ̀pọ̀lọpọ̀ àwọn àjẹ̀lú bẹ̀rẹ̀ nínú ẹ̀sìn nítorí kó ló gbé lọ sánmà. nínú ẹ̀ náà ni wọ́n máa jí ọ̀rọ̀ gbọ́ táwa náà ti mọ̀ lọ́nà tó yẹ sọ ayé àkàrẹ̀ lóṣùlá tó jẹ́ tí wọ́n mọ̀ra wọn tí wọ́n mọ̀ra wọn pa tí wọ́n lọ máa jí ọ̀rọ̀ gbọ́ sánmà nípa wáhíù kọ́nà tó wá dé pẹ́lẹ́ ìgbà tí wọ́n bí àdéhùn sọ̀rọ̀ náà yóò sọ̀rọ̀ iná ẹ̀ta para látọ̀ra ìràwọ̀ lọ́ọ̀ ṣètọ́ yìí ọ bẹ̀rẹ̀ pẹ̀lú kìíta ìwé lọ́wọ́ tó fẹ́ sè àwọn tí wọ́n jẹ́ ìran tó ọlọ́run kó pa ọba wọn lórí yẹn àwọn báwa ṣe ń kọ́lé ká ṣe gbogbo ló ṣe wà báwa náà ṣe ń ṣe lórí yẹn tí ò sí nǹkan ní ìdíje kí wọ́n máa lo àwọn ẹ̀dá mi lọ kò tí ì ṣe é yàn rárá ọlọ́ọ̀bà àdìgbọ́lá sọ pé hálẹ́ àtà alálẹ́ ìsáni. حين من الدهر لم يكن شيئا مذكورا ọlọ́run ní sásìkò kan ò ti wá síwájú ìran èèyàn ni àwọn àsìkò kan tó fi kò sẹ́ni kankan tí kò sẹ́ni kankan tí jẹ tó ń ti jẹ ìsà tó máa ti jẹ èèyàn kódà àwọn mọ̀láìkà náà mọ̀ lóbi jẹ́ fún gbọ́n náà ọba ọ̀dọ̀ èèyàn ó ní ìní ìlú ìpìlẹ̀ àrídì kọ̀ọ̀lìfà àwọn mọ̀láìkà ní àtẹ̀jẹ́ àlùfíà máa yóò ṣe lòbí ha wáyé sí kókò dèmá. ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون ọlọ́run ní èmi ò ṣe àwọn èmi ò fi khalifa àwọn ilé kan sórí ilẹ̀ àwọn ilé kíni àwọn ilé àwọn àjẹnù àwọn àjẹnù ti lé orí ilẹ̀ tẹ́lẹ̀ tí mo lò dáadáa tọ́lọ̀ nígbà mọ̀lẹ́kọ̀ wọn kò mú bá wọn ọlọ́run ṣẹ́bi lé wọn ó fúnlẹ̀ mọ́ wọn kò sí bí wọ́n máa gbé wọn ju ààyè àkìtàn ààyè ẹgbẹ́ ilé tí ọba rí èèyàn nú ihò olóòkè gbogbo ibi tí ọga ibi tí ẹ bá kó ogun ẹran sí. Tọ́lá nàbí wọ́n sọ́dọ̀ láàrin ọ̀sán ní ẹ̀ma pèsè ìbàjẹ́ pẹ̀lú egbò ẹran yẹn tó gbóúnjẹ àwọn ọmọ ìyá wọn náà dàn àdìsá ní Ètò wọn fi tí wọ́n jẹ́ wọ́n jẹ́ rẹ̀ tí wọ́n jù sí kò àwọn tí wọ́n sì ń bá ìṣù jẹ tí wọ́n ń bá ìṣù mu nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn nǹkan rẹ̀dẹ̀rẹ̀dẹ̀ báwọn náà wọ́n papọ̀ mọ́ra wọn tí wọ́n fi ṣe yọ lóṣù tó kọ́ lọ báwọn ṣe ti àwọn ọ̀fẹ́. torí ẹ̀rọ pẹ̀lú gbogbo àṣàṣì pátápátá láì ní ẹ̀rọ mi tí yóò fi bá tẹ́lẹ̀ kejì rẹ̀ wọ́n lọ́ọ̀dì ẹgbẹ̀rún méje. wọ́n ṣe ìyọnú ìṣù ṣàìtọ́ọ̀ tí wọ́n fẹ́ lò wọ́n ṣe ìyọnú rẹ̀ bóyá bí ẹ̀yìn ni láti òdúdú ni o ẹjọ́ nítorí lọ́lọ́ àti àpàtẹ ó funfun kí ni ìyàtọ̀ rẹ̀ nígbà tí ẹ bá ṣe tán tó bá ṣe tán. tí wọ́n ṣe tí wọ́n bí dúdú ni bí funfun ni bí wọ́n da lórí ni bí wọ́n da gbogbo ara rẹ̀ ní jọ́wọ́ àwọn ọmọ àwọn jẹ́ tí ó mọ̀ sọ fún ẹ nìyẹn gbogbo nǹkan lẹ́nu kò ní túmọ̀ kẹ́kẹ́ rẹ̀. ẹ sáré pé nǹkan yìí ọ̀rọ̀ ó lè bá wọn débi pé kí wọ́n kọ́ ayé àkùrán tó ní wọn lọ tó sáráńgá yóò wà lọ sọ ilé ẹgbẹ́ àfa náà lò fún àwọn àfa náà wọn fọ àwọn sí iṣẹ́ lọ sọ wọn fà gbogbo àfa àti ìgbẹ́ni ìlú wọn lẹ́nu gbogbo ní wà jẹ́ lọ́rọ́ ṣe ó ti dúró tì wọ́n wọ́n ń ṣe ìyọ́nú ṣe lọ́nà tó sọ fún ọdún sọ́wọ́tì yà sí wípé alamu ahadi ilé kọ́mi abani adama allah ta'budu shaitan innahu lakum aduwwun mubin wa ani ibuduni hada siratun mustaqim wa laqad adalla minkum jibilan kathira afalam takunu ta'qilun ẹlọ́ni alámọ̀ ahadi ilẹ̀ ikùn ya abani adam aláàbà àbúrò ṣètọ́n. ẹyọ́ máa nẹ́bí adam sí ìtì sọ fún yín tẹ́lẹ̀ bí ọmọ sì èso ni. èèyàn mélòó ló gbé èso wájú tó wá forí balẹ̀ wò. nígbà èèyàn bá sì yọ inú ẹ̀ náà ni oníṣòro kẹsẹ̀lẹ̀ sí ọ wọn lásán tó wọ kírìmì ọlọ́mú wa ìwọ náà sì lọ́ọ́ mú fún wọn. fún kẹ́ni ọjọ́ bíi paracetamol ọjọ́ bíi bẹ́ńsìkì ọfẹ́ ṣe ọfẹ́ ṣe ìyọnu ṣèlpọ́n kódà ìgbà míì wọ́n sọ pé háìdù obìnrin gẹ̀ẹ́dì kankan mi háìdù obìnrin wọ́n ní gẹ̀ẹ́dì náà yà kọ̀ án ìnà ìlà ìrìn ìlẹ̀ rọ̀jò wọ́n wà sọ pé àfa náà ló fún wa àwọn àfa náà ní fún anáńgà ni àbí ẹbí òsì ìṣirò ni nígbà sírò bá wà ń bẹ tí wọ́n sọ pé ó wá jẹ́ halal ó jẹ́ halal nígbà pọ́ìsì ń bẹ sí ẹni kéèyàn máa gbèrú àti gbogbo ẹ̀bùn yẹn kìsẹ́ ìbò tí ń bẹ ló túmọ̀ ìbọn ní halal gbọ́ wa lẹ́tọ̀ kọ́nà kọ́ sàánù ọ̀kọ́nà òṣìṣẹ́ ẹ̀ṣọ́ wa a gbọ́dọ̀ fà ayé lẹ̀ fún ṣe ìkọ́n gbogbo òbí tó bá ta nífẹ̀ẹ́ máa bà á jẹ́ ibi tí mo lọ náà ní wípé ṣètọ́n wá nínú Qur'an òun náà ní ṣètọ́n jẹ́ ìrìnà àlejò ìlú. táwọn màláìkà ni wọ́n kó lẹ́rú tí wọ́n mú tí wọ́n sì mú lọ sọ́nà ọwọ́ ń gbé ọba fẹ́ ó sì tún sọ pẹ̀lú àwọn màláìkà ńgbà ọlọ́run dá ádámà òun ló ṣe kìí ta ádámà ni ó ṣe wá dé tí ó wá ní kìí ta náà ló ṣe pẹ̀lú ajá kó sì tàn jẹ èso tọ́lọ ní ọmọ jẹun ìlú ìjọba ẹgbẹ́ gbé nínú àjẹ náà tètè náà jẹ́ ìṣe ìṣòro ìjọba ní kéèyàn má ṣe yóò wá sí lọ́sọ̀ fún yàn yóò wá dírẹ́sì yóò ṣe pákéjì ìlànà yóò máa tún wò pé ah, àbí ìṣe ni àbí má ṣe ọkà ìmọ̀ni tó wà bẹ́ẹ̀ nù tí mọ́ni ọ̀bà sí ń bẹ̀ ìgbà ni yóò mọ́ ṣe ṣùgbọ́n tí mọ́ni bá tún wà bẹ́ẹ̀ máa tún wò pé àbí ṣe ni àbí má ṣe ìṣẹ̀ṣẹ̀ ìbọn nìyẹn bó ṣe tádàm nìyẹn o tádàm fi dé èso tó fi kó nu ọgbà ọlọ́run ṣẹ́bi lé ṣe ìbọn ikú kú nínú ìtọ́wà ọmọ lọ sí ìlú ìtọ́. ṣètọ́n ọlọ́run wá fi rinlẹ̀ fún wa pé ó ní dòrè ya ọlọ́run àtọmọ ọmọ ó tún wá ní kọ̀bí ó ní àwọn ẹ̀dá kan tí ẹ jọ ń ṣiṣẹ́ pọ̀ nínú àjẹnù lọ́pọ̀ sí jù àtọ́wá nínú ọmọ èdè ènìyàn náà tí a ti lọ ṣiṣẹ́. ìgbà míì kò á wà á lo ṣe ìtọ́n tí ó fi alifu aláàbò sí. ìgbà míì yóò lo ṣe ìtọ́n náà èso ìgbà míì yóò lo ṣe àwọn èso. gbàtọ́lọ́ bá ti fi alifu aláàbò sí ṣe bàbá nù ọjọ́ pílẹ̀ tọ́lọ́mùbá ti kó wọn pọ̀ òun àti kíni o àti àwọn àmì wa rẹ̀ tọ́lọ́mùbá ló ṣe ìkọ́ ọ́nẹ́ so gbèsè àṣẹ ìbọ́ọ̀nù nínú àmì wa rẹ̀ nù. ọmọ yìí aṣọ àdìkiri rahman nípa ìyìnlélàwò ṣèyíkọ́ ọ̀nà ìpàwọ́ aláwọ̀ kọ́ni ẹ̀ ti tàgbé bá kójú kó sí ojú ẹ̀ àlàájá tàgbọ̀ yẹn ẹni títà ìjọba kó sójú ẹ tí òfin ríran ríran ti tọ́lọ́run lọ́pọ̀ ìdílé láwọn oṣù ìpọ́n lẹ́yìn. a fi èso kan tì í tọ́wọ́ làwọn kọ̀ọ̀rọ̀ ìmọ̀ ọ̀jọ̀mọ̀ ọ̀nà ọ̀jọ̀mọ̀ bọ̀lẹ̀. kọ̀ọ̀tà tọ́lọ̀ kì í tiẹ̀ fẹ́ gbọ́ nípa ti láyà kọ̀ọ̀rọ̀ ẹ̀ ẹ̀ náà abáàdù lọ́pọ̀ ìdílé láwọn oṣù ìpọ́n lẹ́yìn èso kan sì gbé ó ti báyìí. oníwàá kò tó gbé fún. èyí ẹ wà á rí pé bọ́lẹ́tì bẹ̀rẹ̀ fún oṣù ìdìnnà nbọ̀ lẹ́kọ̀ọ́ ṣe ẹ̀kọ́ lẹ́jọ́ rìn lẹ́jọ́ lẹ́jọ́ lọ lẹ́jọ́ ń bọ̀ ọlọ́dà kó sàlùwà. ọlọ́run wá lo oríṣi ọkọ márùn ẹ̀kọ́ nínú láàyè mi ọlọ́run pè àwọn náà sì mọ̀ pé àwọn ìbò náà pè ní satan abẹ́ẹ̀lọ́ láàyè bí ọlọ́run lo ìṣòfò àwọn yorùbá náà sọ pé ọlọ́run jàrí bìbí sí ọmọ náà gbogbo ádámù láti wá lọ́sẹ̀lẹ̀ tí ìwà yàtọ̀ wọn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n tí ó fi hàn pé ọmọ náà ni wọ́n wà lóde wọn náà. bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá àlekẹ́lá ó tún pè ní àtọ̀gọ́jì ní èdè pé tọ́ ẹni tó ti gbẹ́wò wọn rí ti kọjá là ìtí ò lẹ́tọ̀ọ́ sí ìtí ò jẹ́ lórí oúnjẹ bẹ́ẹ̀ náà ni ní àyè míì ọlọ́run bá tún pè ní àlèwòsíwáṣí hannas ọlọ́run sọ̀rọ̀ ìbáyìí wò nìyẹn sọ́wọ́n tó náà àlùwọ̀sowáṣí ní kànáà ẹni tó ṣe yí pé yọ máa ṣe ìrírí sí ọmọ ẹ̀dá ènìyàn lẹ́nu ṣùgbọ́n ẹ̀mí fojú ni ní kànáà ẹ̀ fojú ni ó sì ń ṣe ìrírí sí lẹ́nu. wọ́n bèrè lọ́wọ́ Hasan al-Basri nínú àwọn ìlànà tàbí nínú nílùú Iraq ipe ìjọsìn ìtọ́ máa sùn ọlọ́run sọ nínú Kùránì kò sí nínú àdìsí. a àwọn ìjọ náà bá tó dá mba sùn bá bẹ̀rẹ̀ lọ́wọ́ ádàbà ǹjẹ́ si ìtọ́ tiẹ̀ máa ń sùn. tó bá kúrò níbi òwúrọ̀ yìí. téèyàn bá jí sọ fún wa ní pé òun ọ̀rọ̀ á pé máa ń sùn torí òru yìí fi ọmọ ẹdín ní alẹ́ níta ẹ ti gbọ́ ìfọdún rí tẹ ti clear rẹ èso tó gbé lórí oṣù ẹlẹgbẹ àwọn bá sọ àrùn báyìí á ah, wọn jẹ pé kíní yẹn wọn wò ní perfect ni ìjọba tó wà lọ wọn lè jẹ bẹ́ẹ̀ tó tọ ṣèyí bọọlù ẹ̀dá burúkú ẹ ti jọ parí ẹ o ti ẹ ti fi ṣẹgbẹ kẹkẹ ẹ lọ ara rẹ jágbàgbé ní oṣù ẹ borí nìyẹn alhamdulilah èso wà fún pèsè ọlẹ́gbàá ọjọ́ tuntun rò yọba fún ma sọ wúlé nínú ẹ̀mí rẹ̀ gbà pé àpèlú mẹ́sìlẹ̀ lè jẹ́ báyìí tó tọ̀ à gbìyànjú yín àti yín òdì pọ̀sọ̀ sátúnṣe ìtọ́ni yẹn tó náà kọ́ sọ abẹ́. ó fẹ́ ilé ẹ̀ka àwùtọ́lọ̀ pé ṣe tán ó náà ní alùpàrù ẹ̀tọ́ ìgbé ẹ̀tàjẹ́ fún ọwọ́ ẹ̀ kì í sì sinmi bàbá pẹ̀lú ìgbẹ́ mi tí ẹ bá múni bọ yóò tún padà wá yóò tún wá tẹ̀lé bèbè ọlọ́sọ̀ pé fàlà àtàgbòrò ànàkùn mọ́lẹ̀ àyà àti òníyà wàlà àyàbò wàlà àyàbòrò ànàkùn bílẹ̀ àlùyẹ màrú. ìṣẹ̀lẹ̀ ilé ayé tí o lè fẹ́ tán ẹ má tán yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni àgàrò àṣẹ ìbáwò ẹ̀tàn kún ọwọ́ rẹ̀ ẹ má tán yìí o ẹ má tán yìí kọ́lọ̀ ń kọ́yà ọ̀yà gbogbo kọ̀mọ́ra àwọn tọ́lọ̀ sojú awẹ́kùn pa ṣe bọ́ọ̀lù kò sí kankan tó da mẹ́. àwọn yòókù tó bá ń wá ọlọ́run bá fi wọ́n fi wọ́n fi ń ròyìn ẹ̀ ni wọ́n fi ń ròyìn ṣe bọ́ọ̀lù títí pọ́jú kọ̀ fún un. lọ́dọ̀ àwọn ẹ̀dẹ́ ènìyàn ìgbà míì wọ́n fẹ́ máa ń da àdùnnú wọ́n fẹ́ máa ń da púpọ̀ wọ́n ṣe bọ́ọ̀lù pẹ̀lú àlàyé tí mo sì ṣe ẹni pé ìròyìn wọn la nìyẹn àṣìṣe ìbọn gbẹdẹ bá wa ògbé lọ́tọ̀ àwọn àmìwá rẹ náà ń jẹsẹ ẹ̀tọ́ wọn ṣùgbọ́n ọ̀tọ̀ ni ṣètọ́nù àgbà ọ̀tọ̀ ni àwọn àmìwá rẹ bẹ́ẹ̀ náà sì ni ntí máa ń da ọmọ èdè láàmú tí wọ́n sọ pé emèrè ni àbí ẹlẹ́gbẹ́ ni àbí gàǹkà ni. àwọn tí ṣètọ́n àwọn tí àgbèwà ṣètọ́n dára náà ni sọ̀rọ̀ ní nǹkan bá dé tòótọ́ kí èsì dájọ́ wá. ńgbẹ́ bá ní ẹbí wọn ẹ̀kọ́ làwọn nítorí gbogbo ẹ̀dá làwọn lára gbèsè nígbà tí ó tó lórí omi já sí ti bára rẹ̀. aṣọ́nù rẹ̀ ṣe ṣètọ́ọ̀nù gbéhùn ṣètọ́ọ̀nù ní ẹ ẹnìkan ìmọ̀ ṣé Ghana ni àbí Gambia àbí bìkan lẹ́nu mẹ́ta ìjọ sọ́nù ìròyìn ọgbẹ̀rún mọ́ sani ètò rẹ̀ ń da àwọn aládùúgbò láàbù ìjọba ọgbà lọ́wọ́ ẹ̀kọ́ ọmọ bàbá tó gbé ẹ̀ ni wọ́n bá ṣe pa á nù àbí wọ́n fi lẹ̀ bọ̀ wọnú gbé lọ. alẹ́ ẹ̀kọ́ ni kọ̀sẹ́ ń dọ́gbọ́n rárá o ẹtí ọba ẹtí ọba ẹtí ọba gba ìdè lọ́wọ́ o so yóò máa mú fún ní sẹ́yìn kọ̀ọ̀kan ló gbèjà bí ìbejì lójoojúmọ́ pẹ̀lú òun ọ̀sàdédé bí ọmọ tó ń gbé àbí lẹ́yìn ìgbà tí wọ́n bá ń ṣe áàdòsì so ìtọ́gbà yọ̀ọ̀nù olùméjì lòyìn pọ̀ bó ń ṣe lóyún tọmọ ìlejò náà wà nígbà tí wọ́n dùnmọ́ méjèèjì lògé pọ̀ ẹ̀ ti sọ fún un pé ẹ̀yin ni wọ́n lọ fún ilé tó ọ̀gá ti fẹ́ kí ọmọ tó bí ó kù sẹ́yìn lóyún tó kò déyàn àjẹnúnú tí ọmọ mú làákì ọmọ ẹ̀dín ní ìjọba ọmọ ṣeré sọmọ gidi wá lu sọmọ tí ènìyàn ọ̀nà tí ọ̀nà sí tí ọ̀nà sí primary secondary tí ó tún lọ sí university tí ó <laughs> láti ọgbọ́n tí ó ṣe ìlú ó ṣe ògbẹ́ sẹ́yìn ọ̀nà sọmọ yìí ló ní wàá bí ìjọba sásìkò kan ìlú gbé lọ́wọ́ ẹ̀ kọ́lọ́kọ́ sọ àbọ̀ bẹ́ẹ̀ inú ẹsẹ kìí ṣe ọmọ níbi máa fi ṣe ọ tí ọmọ fi làákẹ́ ọ̀rọ̀ ẹ̀dẹ́ ènìyàn tí ọmọ fi ṣiṣẹ́ tí ọmọ fi ṣeré kọ́lọ́nkọ́ yà wáyà. àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn náà rí àwọn ìṣesí kan tó ń jẹ mẹ́yìn yọnu tí wọ́n fi wà pé yẹ́s àṣemọ́ èso ń bẹ. ẹnìkan jọ̀bọ̀ mo dé mo bá rí bí ẹgbẹ́ mi wáyà ní wájú mi lọ jí ènìyàn. ó sì di wọn kòtò yíyá ó di wọn òdìyà tí làá ló dé mọ́sálà wò yẹn kó pé jọ kọ́ bẹ́ẹ̀ ní bá mú wọn nílé mo ní kí ló dé kí ló ṣẹlẹ̀ wọ́n ní bàbá wọn lọ́jà wèrè ọmọ rẹ̀ bá dé ló bá bu bàbá wọn pé wọ́n bá yé ẹ̀jẹ̀ ní ìsìnkú ẹ̀ ẹ̀ bá ní ó ṣe ń pẹ̀lẹ́ ẹ̀ ẹ̀ bá wọlé lọ́sẹ̀ ìrọ̀lẹ́ wọn lọ́mọ rí fín ni lọ́ba fọmọ olórí ló dé pa sọ ni wọ́n bá fi aṣọ fífọ́ ní lọ́ba wọn ní lọ́ba wọn ní òbí ìyá ní bá ń bọ̀. ìgbà tí ń ṣe wẹ̀rẹ̀ rẹ̀ bí ọ̀bà sọ̀rọ̀ mọ́ra sọ tó yà lẹ́yìn ọ̀rọ̀ olùsíẹ́ tìrẹ̀ kù mọ́rí. ńgbà wọn á jáde tí wọ́n jáde pẹ̀lú àdó wọn ni màmá òun kí lọ sílẹ̀ náà màmá òun kí lọ ẹjọ́ lórí tọ́lọ́ ṣé tọ́lọ́ ni ẹ ṣe débi kó mọ́ lọ́mọ yà lórí ṣé sùúrù àgbẹ̀ àbí òsì ó fojú rẹ̀ ṣèbáwọ̀ tí mo fojú rí wọ́n bẹ̀ lọ́wọ́ pẹ̀lú tí ẹ ṣe wọ́n gbé àwọn nǹkan mí ìgbóná yọ tọ àwọn nǹkan mí ìlà wọ́n fẹ́ tutẹ́ lómi wọ́n sọ fún pé ohun rẹ̀ rí ohun bá tó wá mú ohun kéde tí àyàbọ̀ wà ní orí ọ̀ka àbájáde àti ìtàsọ̀lá bóòlù ogun rẹ̀ rẹ̀ o ojú ọ̀pá máa wí kódà ẹni tó ti kọ́ sínú wẹ́ẹ́sáìtì gbòòrò kọ́mọ̀ bá gbàgbé kọ́mọ̀ sì wí. sẹ́yìn gbàdánwò nìyẹn ṣetán èṣù èṣù ń bẹ tí ò sí èméjì ń bẹ pẹ̀lú tá a dáná gbogbo. ó sì lè máa bẹ́mọ láàmúdá láàmúdá láàmú kọ́ ẹgbẹ́ tó ṣe gan-an ó lè mọ́ lágbára àti kúkú ń bẹ́mọ. tí ọ̀rọ̀ àṣetì torí ẹ̀ làwọn àbá ẹni bá mọ rúkìá kó fi sí ọmọ ìyá rẹ̀ láàánú rẹ̀ àwọn sàbí tí wọ́n gbowó lórí rúkìá ó yẹ káwọn yẹn kí wọ́n gbà wọ́n lálejò kí wọ́n fún wọn lóúnjẹ kí dáná fún wọn fún fún wọn nígbà èbò lórí wọn jẹ nígbà fún wọn jẹ yẹn lọ báyìí ka kì í ṣe pé ọkà tó ń lé ó sì tà á wọ́n ṣe wò lóko bẹ̀. kódà ní sọ́sọ́ àgbà tó kó oníwọ̀n máa àdúrà àgbà àdínà àárọ̀ kìíyà. bó o sì wò lóko kìíyà ni sọlọ máa yọ sẹ. àwọn afáàní tó burú ju kéèyàn máa ń gbọ́ lórí rẹ̀ ni kéèyàn fẹ́ mú àdìyàn kó láyé lọ. táwọn sọ wọn bí ọ̀nà táwọn sọ wọn bí ọ̀nà bá kí wọ́n á tó lórí oúnjẹ ọlọ́gbà. tí wọ́n mọ ìyá rẹ lọ́wọ́ tó ọ ibi tá a tún burú nílẹ̀ káàlù gèrè á tún sí ọ́fíìsì lẹ̀ fún a máa pè é ṣífà o àbí a máa pè ní dípò nàbáwí dípò nàbáwí ẹ kóra wọn orílẹ̀-èdè wọn tún ti ń sí ọ́fíìsì ní pè dípò nàbáwí ẹ kí lóde ìlàjì sunna wọn bá fà nígbà sáàdì mẹ́rin dọ́tọ̀ kì í sì ní lọ́wọ́ tó ní ilé ìwà ní ẹni ṣùgbọ́n àbúrò wọn máa rí tọ́jà ẹgbọ́n mẹ́tìnú ìpèpè rẹ̀ kábílẹ̀ àbọ̀rọ̀mọ́ ní ìtọ́jọmọ́ geography nínú òdòdó rẹ̀ káfíńlì bá gbà á gbọ́ ìtọ́jọmọ́ economics ẹ̀ àbọ̀rọ̀mọ́ nínú òdòdó rẹ̀ káfíńlì bá gbà á gbọ́ sọ́nà bá rẹ̀ ṣùgbọ́n yóò gbà kọ́ wá fi ayéwò àpò bíbí pé wọ́n wà sí ọ́fíìsì tó wà sọ ní pípò nàbà wù. wọ́n wà máa da gbogbo ìgbọ̀nmọ́ra wọn ètò ìtura fún mi ti tàn kánò bí oṣù mẹ́fà àbí ọdún kan wọ́n wà gbé wá sí ilé káàbọ̀ ìdílé wọ́n wà lọ báwọn èèyàn tó ti wà kọ̀ọ̀kan níbẹ̀ lọ́tọ́ làwọn lábọ́wá ń lò àdéṣẹ́sọ́rọ̀ àti náà prescribe ẹ̀ báwọn èèyàn náà tó sì jẹ́ ìwòsàn fún wọn. nígbà tí ọ̀rọ̀ táwọn Yorùbá ń ṣe tó wọ́n mi lójú tó mo tó tó àwọn mo tó bẹ̀rẹ̀ lọ́wọ́ kan lọ àwọn àgbàlagbà bá ipe ẹ̀jọ́ tó lọ lọ́dọ̀ ẹ̀wọ̀n ìṣẹ̀lẹ̀ ní ọ̀dọ̀ tó wa. ó ní sọ wọn lọ́la ó ní ìtọ̀ òkùnkùn tó bá tẹ̀wé ẹ̀ka náà inú ìwúrà àbọ̀mọ́ inú òbí sí ìwòsàn oṣù mẹ́fà oṣù mẹ́ta ó wọ́n fún ẹnìkan mú lójú mi wà láàyè sókè tó bẹ̀rẹ̀ sí àmọ́ tó lè wú. níjọ́ náà tí a fún ní tí a fún tí a fún tí a fún ní tọ̀ọ̀rọ̀ àkọ́lẹ́ ìsókè náà bá bẹ̀rẹ̀ ọkọ̀ ó ti jọ́ lọ ń pè báyìí o ọjọ́ ń pè ní ọ̀rọ̀ báyìí wọ́n ti lo bí ọdún mi mẹ́rin ẹwù ẹwù kámọ́tàlẹ́ lẹ́nu ṣe ìbọn kò sí èméjì nípa tó ṣe ìbọn bẹ̀ pẹ̀lú ìṣesí bá a ṣe rí àti àwọn ìṣesí mi ti ń ṣẹlẹ̀ àwọn yóò pè kámi lẹ́nu tó ìgbóni ọ̀dà yóò fi dàrú ní ìlú ṣùgbọ́n lọ́wọ́ bá agbára ni yóò fi ra ẹ̀ràn kí èsì tó gbogbo àti bá wà pé ó ní ìwọ̀n rí bẹ́ẹ̀ ọwọ́ bá àkóso mọ́ lọ́nlọ́nù kọjá tó gbogbo bí wọ́n ṣe ń sàkán iná ìdí ṣe ń ṣẹlẹ̀ à wọ́n bá àkóso mọ́ lọ́nlọ́nù ọlọ́run sì ni wọ́n bá àkóso nítorí ọba fi ń sọlá ká mọ̀ yí pé ọ̀fẹ́ ká mọ̀ tó wọ́n gbọ́ wọ́n gbọ́ alágbára ń bẹ̀ yẹn. ètò sì yọ̀ǹda fún náà kó tọ̀ wọn lè ṣe orí ìbò tiẹ̀. kọ̀wá ní ìpínlẹ̀ náà wá jọ wọlé káàánú ìlú àtúwá lórí kèfé níbi tiẹ̀. ẹlòmíì tí nǹkan bá ṣe lónìí gbogbo nǹkan tó bá gbàlá fún ìtumọ̀ ẹni pé kódà bó lè lọ́lọ́. ẹ bó o sì lè tú àfi tó bá ti wà nínú àkọọ́lẹ̀ àti tó bá ti wà ní àkọọ́lẹ̀ tọ́lọ̀ ṣùgbọ́n nígbà tí ìnira bá wá kú ìyẹn wà fún pé ṣé mọ́mù nílò omi àbí wọ́n ti mọ́mù òdodo ọmọ àbàkọ́ mọ́mù nílò òdodo gbọ́dọ̀ ṣe sùúrù lórí mùsùlùmí àti ọba tẹ̀lé yóò sì gbowó ọlọ́run pẹ̀lú wa ní ọlọ́run ọlọ́run ló ṣe díẹ̀ ara tọ́lọ̀ fi fẹ́ ká mọ̀ bóun bẹ̀ náà ni ká ṣàdúrà kó sì bá wa kó lè dáhùn àdúrà wa ara mi pé ọlọ́run bá lè gbé ọlá ọlọ́run agbọ́dọ̀ bí o ti ọlọ́ọ̀bà àdìgbò ọlá. a ti sọ pa ìránṣẹ́ ìtọ́n a ti sọ pé ilé ẹ̀dá àjẹgbò ilé ètò ilẹ̀ dúró rọ̀ wọ́n nílé wọn àwọn ìwé mi mọ̀kátà owó àyà nínú suratul Kahf àyà kìlọ̀ àyà fifty nínú suratul Kahf. ìbéèrè tọkàn wájú wá sí ni pé hali ṣètọ́nù asolùdínà wà ìdòmínà ọ̀lẹ́kàlẹ̀ dáhùn ṣètọ́nù tó ní bàbá gbogbo àwọn àdéhùn tó di gbogbo wọn lè abọ́jà kan lò wọn pẹ̀lú tá a ti sọ síwájú ẹ̀dá ara lò ọjà kan lò wọn ẹ̀sìn o àti bọ́ sínú agbára mi ayé ṣètọ́nù lórí ìyá àwòrán ǹjẹ́ sì ń tán ní ọmọ àtọmọ wọn inú ìlú ọkọ̀ọ̀kan ni ṣùgbọ́n náà bá àlejò ọlá kò sàlàyé ẹ̀ fún wa ìpè nùsùlọ́fì káà àyà fífitì ọlọ́ni wa ibi kulli náà níbi màláàrí káti sùdúdú lè ádámù fàṣàjàdó ilá ibilis káà nàmínà lè jí ní fọ́fàṣàkàá ní amòyìnrọ̀ أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم عدو بئس للظالمين بدلا ọlọ́niwa ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam àwọn ọmọ létí nígbà tá a sọ fún àwọn mọ̀láyíkà ipe ẹ̀tẹ̀bá fún Adam ọ̀sájà ju wọ́n wá tẹ̀bá ilá ibilis àti èṣù. báwọn mọ̀láyíkà ṣe pọ̀ tó àwọn mọ̀láyíkà ti mójútó lé àwọn ti mójútó mi ọ̀tọ̀ àwọn tí mójútó sọmọ ọ̀tọ̀ àwọn tí mójútó náà ọ̀tọ̀ àwọn tí mójútó àjẹ́ náà ọ̀tọ̀ bí wọ́n ti wá pẹ̀ tó pọ̀ tó ọlọ́run ní sàṣàjà gbòòrò. gbogbo wọn tẹ̀ bá sọ́nà ọba àdìdì ọlá ádámù náà wájú títà fún wọn tádámù wọn wájú ìlà ìrìlẹ́sì èṣù ni tẹ́lẹ̀ òní ti dùn báwọn èèyàn èṣù sì máa ṣẹ̀ṣẹ̀ náà kọ̀wọ́ kò nìkan kó gbé ògùn ọlá kó gbé ẹ̀kú bí ọdún bí ogún ọdún bí ọgbọ̀n ọdún títí ń wọ̀n fún títí ń jẹun kò ní ti lójú yọ̀ọ̀kan gbé wọlé àdéhùn tí òtò bá jọ wọn ṣe tó ń bolo ìtújú rẹ ti bó ni kọ́ bọ́sà rẹ àwọn èèyàn kọ́kọ́ ní sẹ́lẹ̀ èèyàn mélòó ló ń ṣe wẹ̀ tójú òtí aláṣọ funfun ọlọ́sùn wọn ò ní tìjú kò sí tìjú fún wọn àwọn ẹbí èso nìyẹn kọ̀ọ̀kan kò nìkan kó wọn kó bá ẹgbẹ̀rún èèyàn ìdí ìbílísù ṣe náà nìyẹn ọlọ́ni ilá ibilis àfi ibilis ibilis náà sì ni mẹ́ni kò sí bàbá ìtàlàt ẹ̀ tó ṣe bí o ti jákàn kó nu àná ọlọ́ ọlọ́run ní sàánú wọn ní ilé ibilis. ọlọ́ni ká nàmínà ní jíní ọ wà nínú àwọn àlùjẹ́ mú fáfàṣàkà àmúrí rọ́ọ̀bì ọgbẹ́rù bẹ̀rù kò bí àṣẹ ọlọ́run ọ̀tẹ̀lé fásitì lẹ́nu tó bá mọ̀ọ́mọ̀ tó bá dẹ́sẹ̀ lójú táyé fásitì nù. wọ́n bẹ̀rẹ̀ òdodo tó wá ti dẹ́sẹ̀ ìwọ́ ọba àtikọ́sẹ̀ ìwọ́ ọba pọ̀ tó àwọn èèyàn ń bọ̀ wọ́n ní ti ṣe ìmọ̀ ní ìṣòro ọ̀kan rẹ̀. ṣùgbọ́n fásitì kò kí èèyàn ojú táyé ni ó ti wọ́n ṣe tí ó gbé kọ́ ọlọ́ni fàfàṣàkà ni amúyí lọ bèrè ó sì kò kí sí àṣẹ ọlọ́run ọ̀sẹ̀ ní kò bẹ́ẹ̀ ọlọ́run wa ni afatẹ̀tẹ̀sídúnà owó lórí ìyàtọ̀ àwòlíyà àmì ìdúróní. sẹ́ẹ̀wà máa mú èṣù àti àwọn ọmọ rẹ̀ sẹ́ẹ̀ máa mú wọn ní ààyò lẹ́yìn èmi ọlọ́run sẹ́ẹ̀ máa mú wọn lọ́rẹ̀ lẹ́yìn èmi ọlọ́run ní. ọjọ́ béèrè ni kì í ṣe béèrè ní ẹgbẹ́ ẹgbẹ́ wàhùn lẹ́kùn àdúró àlẹ́àlẹ́ ọ̀tá ni wọ́n jẹ́ fún yín kì í sọ̀rọ̀ ẹ̀rọ àgbàtẹ̀ kán abúrẹ́rà ojú rẹ̀ rí tó gbàtà ní sàṣà mi ọmọ sọ ilé oúnjẹ tí ń kó sàkáwà ọlọ gbé àwọn èèyàn wà wọ̀ wá ni ayàbọ̀rọ̀ àtọ́ka sí èso máa gbá wọn ó lè di olóńgbò ó lè di kí ló gba ẹni jẹ́ ẹlẹ́dẹ̀ ó lè dájá ó lè dídò má bẹ̀rù kìí ṣe kó ọmọ abẹ́rù gbogbo ètò ó lè jí ní gbèsè kíláàsì o kọ́ ajẹ́ tó gbogbo ètò lọ́wọ́ ti wá gbèsè àìsùnú wọ́n ti sọ́mọ́ àṣì rárá o rárá o kọ̀ọ̀kan mú mi lè lò ó múra ni ó sì dá nẹ́sọ̀ sọ́wọ́n mi àṣì ó sì múra bọ́ padà náà kọ́ bàjẹ́ lọ́lọ́tọ̀ ó lè transform kó change sí nǹkan mìíràn. èsù bá gbé àwòrán yẹn wá tọ́ba tọrọ oúnjẹ lọ́dọ̀ àbúrò ẹ̀ ó nínú nǹkan wà nínú bíyì fúlàní sọ sáà ló fi sọ́ọ̀bù sí kó ọmọ fún yẹn láṣẹ ẹgbẹ́ ọdún ẹni wọn lọ kílẹ̀ tó ẹgbẹ́ òde pa tó náà yóò kọjá là ìfẹ́ sọ fún láàárọ̀ ni ẹ̀mí pẹ̀lú àwọn làwọn òní làwọn àyè tó ń bẹ̀ àdéhùn sàlámù lọ́wọ́ lọ olóhùn ní padà wá mọ́ ẹ sọ fún òtí ọlọ́run ní padà mọ́ àbúrò àbá fún bẹ̀ tàánú tàánú ọba dára lọ́wọ́ lọ́wọ́ àdéhùn sàlámù nǹkan báyìí mọ̀ sí pẹ̀ kódà àdéhùn ìgbà ló tún rẹ létí kéèké lọ́sẹ̀lẹ̀ láyé àti ẹwà wúlera pẹ̀lú wákìlì lọ́lọ́ pé yóò yíwọ́ kó tó dàrọ̀ wẹ́ fún wọn sọ fún wọn dàrọ̀ ni ojú ìdìbò jẹ́ òun ní padà wá mọ̀ pé ó tún padà bọ̀. tọ́ba tún dé tó lọ níjọ́ mi à ìwọ ọkọ ìtúrè ó ní kó pé òun ní sábàlẹ̀ bí wọ́n pa báyìí ó ń pè mí pa báyìí ò débi pé tọ́ba ní òun ní sùn dàrọ̀ wọ́n kù dàrú dàrú. irú èèyàn wà lílé ó kó náà ni ó tó sọ fún ti ọlọ́run láàárọ̀ ni ó lọ́ba tó àtúgbò tó dára dára tó sọ báyìí nìyẹn sáà ó tún padà bọ̀ lọ́ba tó dé dùn tán à wọ́n pe ní olóòní padà bọ̀ ó ní báyìí ni tọ́ba fẹ́ padà bọ̀ tó bá ti kálé bá ti súnmọ́ ayé tó kò sí òní wọn kà tọ́ba ti kà táwọn ènìyàn wá bá ṣùgbọ́n ilé tó wà ló fún mi kan kó kò tó lọ lọ́ba tó dáa lọ́ba tó sọ fún àdéhùn sọ́lọ́lá àdéhùn sọ́lá àlẹ́sà sáàsọ pé sọ́dà pápá òru ọ̀kàdé wù. òun táwọn lọ sọ fún ọmọ pẹ̀lú pípa máa ti káyà tó kúrẹ́ sí ṣùgbọ́n irọ́ pọ̀ lẹ́nu rẹ o. àsọkùnrin èèyàn náà máa ti kí ni a máa tó tọ́ka yìí. nípa abẹ́lò bẹ̀rẹ̀ ni pé nínú ìdáàbòbò fún yàn nígbà tí ọmọ káyà tó kúrẹ́ sí. tàlàrọ̀ tàlálẹ̀ kódà yóò àlè káwọn èèyàn ìrùkọ̀ kan ẹlòmíì ní sùúrù kò ní kà gbogbo gbogbo àgbo ọlọ́run ti ń ṣe fún ọ yẹn lọ pé nígbà tí ẹ bá mí sí nǹkan nínú wọn máa yí ẹ ọlọ́run náà wọ́n jẹ́ àwọn ẹyí rẹ ọlọ́run náà wọ́n máa yí ọkọ nù lásán yorùbá gbogbo náà ń tẹ pẹlẹ mọ ìsọ ọlọ́run ọlọ́run fi ṣe fún wa ṣètọ́n òfojú àbúrò rẹ̀ rà obìnrin mẹ́wàá ṣùgbọ́n síbẹ̀ òun náà ló tó wá sọ fún pé ayé tó kúrò sí ni ó máa kà nígbà tó bẹ̀rẹ̀ sí ká lè fi gbà tó lè tó sọ ọ́nà. ṣètàn yìí ọlọ́ni abatẹ tẹ́kì ìdúró náà wúwọ́ tó lé ìyá àgbo àríyá àmì ndòní wà wúlà fún àdó. sẹ́ẹ̀mù ṣe ìbọ̀rùn sẹ́ẹ̀mù ní àlò ní ọ̀rẹ́ ni àti àwọn ọmọ rẹ̀ tó sì jẹ́ pé ọ̀tá ni ẹ mú èyí ọlọ́ni bí sáré bọ́ọ̀lì iná gbàdádá ọmọ burú ni tí àwọn alábòsí tí wọ́n fi ń ṣe pàṣípààrọ̀ yìí o èyí tí wọ́n fi dúró títí ọlọ́run wọ́n ti bí ni o wọ́n dúró ti ṣe ìpààrọ̀ níta fẹ́ bá jáde gbẹ̀dá ni pé èso ní ọmọ bẹ́ẹ̀ náà sì ni ó ní ọmọ ọmọ pẹ̀lú ẹ̀yà pọ̀ àyìnbó. tó tẹ̀lé lé o náà ni sọ síwájú tí mo lọ́wọ́ nínú àdìsọ́ mùsùlùmí báyìí náà ni wọ́n sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ́lá ó ní orí omi iná ìṣe ìtọ́n wà ní orí omi ta lórí ìpè ìní ìní ó kún wá sí tó sì ń dọ́là rẹ̀ bẹ́ẹ̀ tó sì ní àwọn tó yẹ pé wọ́n jẹ́ àbẹ̀wá rẹ̀ tó yẹ pé wọ́n lọ jábọ̀ fún aṣọ ìpè ọlọ́ọ̀bá fún ni ó kọ márùn-ún nínú Kọ̀ọ̀án alákọ̀ọ́kọ́ ni Iblis ọlọ́run dá akọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́kànlá nínú Qur'an ẹlẹ́ẹ̀kejì ní atọ́wọ́t ọlọ́run dá akọ rẹ̀ lẹ́ẹ̀mẹ́jọ nínú Qur'an ẹlẹ́ẹ̀kẹta oníṣòyìntàn èyí tó ní alifu aláàmú nú ọlọ́run sọ nígbà fifty seven èyí tí ò ní alifu aláàmú nú tọ́jẹ́ nàkàrà ọlọ́run sọ lẹ́ẹ̀mẹ́fà ṣayàpín tọ́jẹ́ jámù tọ́jẹ́ plural ọlọ́run bá sọ ní ìgbà mẹ́tàdínlógún tí ṣe seventeen agarur ẹ̀mẹ́ta péré lọ́wọ́ nínú Qur'an aliwasuwasu lè khannas tọ́jú ìkarùn ààyè kan péré náà ló ti nínú Qur'an Taba si bá sí gbogbo ẹ̀ pọ̀ yóò mọ̀ lọ́bí one hundred and three ní gbogbo ẹ̀ jẹ́ fi mẹ́nu bá ṣe ìpọ́n nínú Qur'an. káwá wo díẹ̀ nínú ẹ̀ tọ́jú pé látara díẹ̀ tá a bá wò yẹn á fi mọ irú ìwà tí ṣètò máa ń wù àwa náà wàá ṣàkíyèsí ara wa pé ká má jọ ṣètò níbi interaction wa pẹ̀lú àwọn èèyàn àti àwọn ẹ̀dá mi náà ti ṣe yàn ká má jọ ṣètò tàwa sì yẹ tí ń wà ṣètò ọ̀rọ̀ àti gba pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbóò láti gbìyànjú lórí ẹ̀ tá a ṣe wá sí fún ó sì lè jẹ́ nu ọmọ ó lè jẹ́ nu aya ó lè jẹ́ nu mọ̀lẹ́bí ọlọ́wọ́n bá àlejò ọlọ́sọ fún Suratul Baqara àyà thirty four níbẹ̀ ọlọ́sọ yìí pé wa idh qulna lil mala'ikati isjudu li Adama fasajadu illa iblisa aba wastakbara wa kana minal kafirin ọlọ́nìrẹ́ anabi sallallahu alaihi wasallam rán wọlé tí nígbà tá a sọ fún àwọn màláìka ìgbé ẹ̀tẹ̀ bá fún Ádámà fasajadu gbogbo wọn tẹ̀dá ilá ibilis àfi ibilisu nìkan èṣù yìí nìkan ni ṣèyíkọ́ nìkan ni àbá ọkọ̀ kò gba àṣẹ ọlọ́run kò tẹ̀ fún ẹlẹ́dàá rẹ̀ wọ́stẹ̀dì bọ́ọ̀ ó ṣe kí ni máa ń ká ọjọ́ rẹ̀ lójú kábùrà ní kí nǹkan ó tóbi ìstẹ́gbára ẹni tí ò tóbi kọ́ wá kó ń tóbi. ntí ọ̀jẹ́ olóńjẹ. nígbà tí yẹn bá ní ẹlẹ́dàá tó pa aláṣẹ tí ò tẹ̀lé àṣẹ o ọjọ́ rẹ̀ lójú gbogbo ẹ bá ti ń jọ rẹ̀ lójú ìwọ ìṣe kọ́ọ̀nù nípe lára ẹ̀ kí lọ́dọ̀ ń ṣe fún ọjọ́ ìṣe yọ sọ̀rọ̀ àsọpẹ́nu yọ mọ sọ sẹ́yìn kejì pé gbogbo mọ̀ gbàjú ọ lọ sí ìyẹn pọ́sibú sọ pọ́sibú ayé kéyìn ẹnìkan mọ̀ ó lè fa àwọn abìkan jù lọ ọlọ́run sì ní nǹkan bí ìtọ́ ọlọ́run ṣe fóònù náà jẹ́ ìjù wọn náà lọ kódà kọ́sọ méje ọmọ pẹ́sẹ́ kódà wọn lọ́wọ́ tó bí. ọ̀rọ̀ ọjọ́ rẹ ni lójú ni kí ọmọ sọ fẹ́ẹ́ nìkejì ó gbó ara ló ń gbà jù ọ lọ torí kíni kí lẹ bá débẹ̀ ìgbà mélòó lẹ́lò lórí ẹgbẹ́ tẹ́ máa sọ̀rọ̀ ọjọ́ rẹ ni lójú. ṣèpá lónìí yẹn ọ̀sọ̀ pé ana khayru minhu khalaqtahu min khalaqtani min narin wa khalaqtahu min tin onírè ọlọ́run mo lóore jágàbọ̀ tó ní tẹ̀bá tún lọ. Ah, síbi ibi iná ló ti dá o ibi ibi rẹ̀ ló ti dá òun náà ibi amọ̀ ló ti dá omi àti yèèpẹ̀ ó sojú òun tẹ́ ẹ̀ bó sì sojú rẹ̀ lóòótọ́ ó ti rí ilé mi mọ̀ kó tó lóyún kó tó líle ní ó ti rí ọlọ́run tó fẹ́ fún kùsì ní pé kó lẹ́nu ó ti rí ojú ẹ̀ náà ni alẹ́ ẹ̀kọ́ ni kí lọ́mọ ẹ ẹlòmíì ní kí lọ́mọ ẹ wá sọ síbẹ̀ mi mú mu lọ nígbà tí ọ̀nà bẹ̀rẹ̀ mọ́tàṣọ́ ò síbẹ̀ mi mú mu lọ bẹ̀ ilẹ̀ ilẹ̀ ayọ̀ ilẹ̀ ìrọ̀jẹ̀ ṣé orí ìṣesí tí ọgbà mu lọ bẹ̀ ṣé lọ́wọ́ wà lónìí ó ti transform ó ti yàtọ̀.

tóní ana khairun minhu khalaqtani min narin wa khalaqtahu min tin. ọmọ ń sọ̀rọ̀ ìpìlẹ̀ ẹ̀tọ́ náà fi dá ádámù alayhi salatu wa salam ẹni tó ti ní ẹran tó ti ní egun tó ti ní ẹ̀jẹ̀ ó ti lẹ́nu tí fi ń sọ̀rọ̀ ó ti ní làákàyè ó ti lójú ó ti létí ó ti ti lẹ́nà tí fi ń rìn ń sí máa ń rìn ni. ìwà ìwà ìwà àjọra ẹni lójú ẹ̀ńtẹ́lọ́ bá ti gbé òpègede òpègede nìyẹn bóò lè ṣe ìbẹ́ẹ̀ bóò lè ṣe ẹ̀tùpọ́ǹtì ẹ̀fẹ́ ṣe tọ̀rọ̀ inú tọ́sẹ́kù kẹ́ ẹ máa wá pàtẹ́ tí o sì lójú wèé pèsè lójú wa ni lọ sùkúl èmi lè oúnjẹ àti owó tí o fi wọkọ̀ aṣọ sùkúl rẹ̀ ẹni tó ti lè dá ó ti lè dá sọ fún ọ gbọ́ngbọ́n àwọn èèyàn tó kalẹ̀ yọ da sọ gidi fún ọ tí ó fún ya gbada tí ó dẹ̀wù tí ó dà gbada sí tí ò nílá rárá nígbà bá yọ nínú owó rẹ̀ ọwọ́ sọ aṣọ sùkúù dọ̀rọ̀ àdé ìpínlẹ̀ àná ṣe ìtọ́ ìwà kẹ̀kọ́ nìyẹn ìwé ìsúnú fún lápẹ̀lẹ́ rẹ̀ wá owó ní oṣù wúlò ṣe fẹ́ ṣe tọ̀rọ̀ ṣe ìtọ́ ni ọ̀jẹ̀ kẹ̀bíyè tọkọ ẹ̀ sí kẹ̀bíyè tọkọ ẹ̀ kò tóbi ọlọ́ni wa ta náà lè ka a ọwọ́ àyè ẹjọ́ pé kò mórí ọlọ́run ọ̀tọ̀ ni mọ́ṣíríkù ọ̀tọ̀ ni káfíìrù mọ́ṣíríkù òun ń sin lọ́run ó tó wá mú nǹkan míì mẹ́sìn tí ń sìn ìlànà ìsọdọ kò sí èèwọ̀ bíi kéèyàn dá àbá kó jẹ tó yóò tọ̀ra sínú náà nígbà tí wọ́n ṣe ṣíríkù tí ó kú ń tí kú ṣùgbọ́n káfíìrù ń tiẹ̀ ọ̀yọ́ tako ní ọ̀tako ìsìn ọlọ́run ọ̀tako ni máa kí wákàtí márùn ẹ̀ lè pa gbogbo ẹ̀kọ́ lẹ́ẹ̀kan náà àbíkó kí méjì gbèrè káfíìrì lónìí bẹ́ẹ̀ nígbà tí ṣètò ìtẹjúmọ́ ti Ádámù tó fi jọra ẹ̀ lójú sọ́lọ́mù ò ṣe ìkẹ́kọ̀ọ́ náà rẹ̀ ọlọ́run sọ̀rọ̀ ìkẹ́kọ̀ọ́ náà kò sí kọ́ndíṣẹ̀ téèyàn wọlé wàlé ayé abẹ́dá kan lè wàlé ayé tí wọ́n sọ pé kò sí àánú ọlọ́run kankan lára o kò sóńtọ̀ ọlọ́run ní wa rahmati wasi'at kulla shay àánú ẹ̀mí ọlọ́run kò sí nǹkan tó yọ ọ́ lẹ́tọ́ lọ́wọ́ ṣe ẹni wá pẹ̀lú àwọn lọ ṣùgbọ́n pé òun kò sí ìkẹ́ ọlọ́run lọ́dọ̀ rẹ̀ kò sáànù ọlọ́run lọ́dọ̀ rẹ̀ kò sẹ́ni kankan àbẹ́ bá fẹ́ sọ̀rọ̀ tí ọmọ ìfẹ́nu ló tí ọmọ sọ̀rọ̀ sọ́kúsọ. ẹn bá ti jẹ́ pé ó ń ṣe kìí ta èdè kejì ẹ ti mọ̀ pé ìwọ ṣe ìparun ìyẹn wù ẹn tó so àìmúrí sí ìkẹ́ ẹ̀tọ́ ìkẹ́ ọlọ́run tó ṣe fún tẹlifíì lọ́wọ́ amúbọnú kẹ́ ẹ ti mọ̀ pé ìwọ ṣe ìparun ìyẹn wù anabi wa sallallahu alayhi wa sallam tó nù hadith náà yìí pé ẹ má máa wọ ẹ tọ́ da jù yín lọ inú ìjẹ̀kẹ́ ẹ̀ fi mú orí ọlọ́ ẹ má máa wọ ẹ tọ́ da jù yín lọ lágbájá líle jù yín lọ tàwọn ilé jù yín lọ wá rán mẹ́nu à kò ní jẹ́ òmú orí ọlọ́ kò ní jẹ́ olójú bá fọlọ́run lórí ètò ṣe fún ọ èyí náà ti ṣe fún ọ náà àìmọye lórí ti ń ti ṣe wàhálà tí wọ́n ju ọ lọ tí wọ́n ju ọ lọ tí wọ́n wàhálà ju ọ tọ́nà òṣìṣẹ́ fún wọn tí wọ́n wà láwàtì. so ìwà ṣètọ́ nìyẹn ọ̀rọ̀ pọ̀ lórí ìwà ṣètọ́ ṣùgbọ́n kan ló ayà nìyẹn. ẹ tún ayà ní ìtọ́lọ́n tó fi sọ̀rọ̀ rẹ̀ olórí ẹ̀ láwàtì ó sì lórí ọ̀rọ̀ yẹn pọ̀ gan-an. òun náà ni suratul A'raf suratul A'raf ayà kẹwàá títí dé twenty two. ọlọ́ọ̀bá àlekí ọlá sọ wípé wà lákọ́dí mọ́kànnà kòun fẹlẹ́ àrùbí wọ́jà alínà làkùn fi ha màáyíṣ kọ̀lìlá máa tẹ̀síkúrú. àwọn ọlọ́run a ti ṣe ìgbà ayé fún yín lórí èpè àwọn ọlọ́run a ti ṣe ìgbà ayé fún yín lórí èpè yìí. tọ́lọ̀ bá fẹ́ kí tọ́lọ̀ bá fẹ́ kí ilẹ̀ yìí kọ́mọ́ dùn pẹ̀lú wa pẹ́ bí ṣe ń yí ẹ̀yọ sáyẹ́nsì sọ pé rotate làwọn náà ṣe ń rotate ní ọba ti ń lọ tó bá ti fẹ́ lọ sí ọ̀nà gbígbẹ. ó ti lóde tí ó ti lóde tí ẹni ní bára ẹni ní ìbẹ̀rẹ̀ tí nǹkan kàkà ló tó wá sẹ́ padà tó bá ti kọjá àdúgbò ẹ̀. àárẹ̀ ìgbé kan lá nìyẹn ọlọ́run fi ń ṣèrè mú sí wá ní ọlọ́run pé wọ́n lakọ́ ní mẹ́ta náà kọ́ńfìlà áwù àwa la ìgbà yìí fún yín lórí ilẹ̀ tẹ̀ fi ń rí i pé wọ́n àdínà lákùnfin máa yìí àwọn nǹkan ìjẹ́ ewu oríṣiríṣi àwa la ṣe fún yín sínú ẹ̀ kọ́lí ilá mma tẹ̀síkúrú ó kéré nígbà tẹ́ mò rí ó kéré nígbà tá a ṣe kí ni tá a mò rí ẹ̀ tó ló alihamudulilayi lónìí lẹ́yìn ìta wí lórí ìta wí lórí o sọfẹ́kára ní òru ronú fúnra rà Allahu Akbar tọ́lọ̀ ṣe fún mi alhamdulillah gbọ́dọ̀ ti wà nìyẹn ẹ̀mí ló la ṣe lónìí ọlọ́ni kọ́lí là ń mọ̀ tẹ̀síkúrú ó kéré ní gbàtẹ́ mọ̀rí ọlọ́run tẹ́ mọ̀ ẹ̀dúgbẹ́ bọ́lọ̀ wàdà kọ́lí khalaqnakum thumma sawwarnakum thumma qulna lil malaikati isjudu li Adam. فسجدوا إلا إبليس لم يكن من الساجدين ọlọ́run ni wà lápẹ̀lẹ́ xalàmìnà kùn dájúdájú àwọn ọlọ́run lákùkù dání abẹ́rẹ́ nǹkan kan ti ń dá nǹkan ni ẹ dáhùn sáárì nǹkan kan ti ń dá nǹkan kódà ọlọ́run tó bá wa wí ní lànà ẹ̀ ní sùràtù yàsín àwọn nǹkan tá à ń pè á ní ta ló pè mí mo lè lé ẹni bọ́lẹ̀ ọgbọ́dọ̀ débẹ̀ o. àdúgbò tó máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbọ́dọ̀ tó yìí o torí pé ọkọ lẹ́lẹ́dàá yìí ìwọ kọ́ ọjà ọlọ́run ló ní ọlọ́run ló ní gbogbo nǹkan tabaraka alladhi biyadihi al-mulku wa huwa ala kulli shay'in qadir tó tó fún ọlọ́run àwọn àgbàlagbà sì máa bínú tó fún ọlọ́run ọba tó ṣe yí pé gbogbo onímẹ pátápátá ọwọ́ ẹ̀rọ wa olómi gbogbo nǹkan fún sọ́ọ̀tì wa nítorí lóni lọ́wọ́ tó wá ti kú ní ìsinsìnyí wọ́n mọ̀ ẹ́ jà sí lójú ẹsẹ̀ nígbà tó sì bá ti mú wọn dododo wọ́n kẹ́ gbà bọ́ọ̀lù ní pẹ̀lú bó ṣe ń bẹ láyé tí wọ́n jà sí rọ́ọ̀bù ní ìdáhùn tó máa bá wọn parí ẹ̀ kẹ́ ẹ wá sí sùúrù ẹ sọ́dọ̀ láà ẹ tí ó mú fílẹ̀ ó mú fílẹ̀ ẹjọ́ máa sọ máa sọ ẹjọ́ gbé bẹ́ẹ̀ yóò gbé bẹ́ẹ̀ yìí ní ìta. ọlọ́run ní kí ló ní gbogbo táǹgbà ni wallahi lillahi mulku samawati wal ard gbogbo ọlá gbogbo gani ẹ̀bùn yẹn ni ọlọ́run ní kí ló ní ọlọ́run ní wàlá kọ́dí khalaqnakum dájúdájú àwọn ọlọ́run àwọn adájá yìí tó mọ̀ wari na náà kún àwọn abẹ́ sí wáyé àwọn alágbè kalẹ̀ ẹ̀yẹ ronú mi báyà yọ̀ dàbí tọ́lọ́run lọ kí olójú méjì wájú báyìí kótó méjì sẹ́yìn tọ́ba ti ń lọ wájú báyìí ọmọ bá wọn gbé sọ àwọn bí ìnáwó tó mọ̀ rí wọn sọ́jà kódà tó bá rí tó lójú kan wọ́n ti ṣe ẹ̀yẹ wọ́n dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀ni ọlọ́run fẹ́ kọ́ ọmọ ọ̀ni. ọfẹ kọ mọ ẹlòmíì ojú kan lè yọnu bó ìṣẹ́kù kan yọ wà ní ah! ọlọ́mọ ṣe tọ́mọ ṣe kí ni méjì o tọ́wájú yọ kan lè yẹn pé wáyé ọmọ tán mọ̀ nù ọwọ́ ọmọ ní rí nàmọ́ abẹ́rù tóbi ọlọ́ kó sáré fún alábíà ọkọ̀ làdọ́bẹ̀ ṣe rí jìn lọ́ba ní kò wọ́n kan látara àga. àgàkúṣèṣì à tí wọ́n ṣe tí wọ́n ní pẹ́ẹ́bù ọlọ́run pẹ̀lú ẹ̀yìn lọ́kọ̀ wa yọ tí ó sì bọ̀ ojú ẹ̀. agbede yìí ṣe ìdílé wọn tó ti dà sẹ́lẹ̀ wọn tó dà sẹ́lẹ̀ àwọn mùsùlùmí rọra tí wọ́n mi ọ̀sà sọmọ́ra wọn sọmọ́ra wọn ó ti kọ́ rìn lọ òkè àdó kan òde ni wọ́n bá sí ń bẹ̀ lónìí tí ọ̀làgbára tí lọ́rẹ̀ pa ọ̀nà ó tó wá ṣe é. ojú wo rí nàmádùn ni ṣùgbọ́n yọ kásákùú ọpẹ́ ní bọlọ ẹwà òwúrọ̀ ńlá tó lọ gbé wa kà sílẹ̀dì mi gan yíyá ẹ̀ ó ní ọ̀sán ẹ̀mọ́ bínú sí ohun tó ń pẹ́ gbẹ̀ngàn tó ń bá lọ rẹ̀ o kí ló dé báyìí bá àwọn ògbà tí ó sọ délẹ̀ tán ó ní kídìní kan ní ìgbẹ́ ń kùn à kídìní kan ló dé báyìí bó ṣe bá mi sọ̀rọ̀ ẹ̀ kídìní <laughs> kan ní ẹ̀ ó ti donéètì kan bá a bá wọn alẹ́ òun ti dé mi oníkọ̀ ìnáwó rárá yóò wọ ten million kan náà onítorí tẹ́sì tó ń gángan ṣe fúnra ra àwọn ọmọ one million lórí pé sóò lè donate fún àbọ̀wò lè donate àwọn medical doctor mẹ́lẹ̀ o kò sóò lè donate fún àbọ̀wò lè donate fún Abuja wọ́n ti operate oní tẹ́sì mi ẹ tí ó lọ sí Amẹ́ríkà tí ó tí ó gbé ẹ̀jẹ̀ tí ó gbé lọ tí ó gbé tẹ́sì yẹn tí ó tó gbé padà wá oní ó tó sanwó flight yẹn ẹ wo gan àmọ́ orí ọlọ́dàgùn mọ́ fi tàn wá o ọjọ́ ìjẹ́ tó gbọ́ bá gbọ́ láti mú orí rẹ o gbogbo tọ́lọ́run ṣe fún wa tó fi kìkì wa ọlọ́mọdé ó ti yọnu fún wa o. ọlọ́run ní àwọn aláyàwòrán yín bí ẹ ṣe wà yẹn wọ́n lọ kọ́ bí sáláfì náà ní ìsáná fi àṣàlẹ̀ tẹ́kọ̀wé ọ̀nà tó dáa tó burú tó jù lágbèyí ká ẹ̀yọ́mẹ̀dé nìyẹn tòmọ̀ pé náírà màláìka tí ọlọ́nilẹ̀ ìgbà náà làwọn aṣọ fún àwọn màláìka ipe ìṣòdodo lè Adam ẹ̀tẹ̀bá fún Adam fàṣàjẹ̀dù gbogbo wọn wá tẹ̀bá ilá ibilis àfi ibilis nìkan èṣù yìí nìkan náà ni lámúyẹ̀kọ̀ mìíràn sàájìdì kò sínú àwọn tó tẹ̀bá fún Adam kọ́ọ̀lù ọlọ́run wá sọ pé. máa mana'aka allā tasjuda idh amartuk ẹ wà nù ọlọ́run ọlọ́run lè kó parun bá láì ṣe é bí rìkwẹ́sàn mẹ́ta ẹ nù ọlọ́run ẹ sí ọlọ́run ọlọ́run ní máa mana'aka tasjuda fún ọ láti tẹ̀ bá nígbà tí mi ọlọ́run pa ọ́ láṣẹ qāla ana khayrun minhu ó ní mo lé orin jùlọ ní خلقتني من نار وخلقته من طين àti bí iná ìlò ti dá òun òun jẹ ìbọn àti bí amà ìlò ti dá Ádámù alayhi salatu wa salam láàyè nínú Quran ọlọ́ni wà lè láti bí etí ò lé níbi iná lọ́nà ti dá wọn kí túmọ̀ pé ẹ̀dá wọn náà papọ̀ mọ́ ti kí ni ọ̀pọ̀pọ̀ ò ti ṣe bàbá Ṣàngó kò sí kẹ̀kẹ́ tí ń ṣe pẹ̀lú gbàgbọ́ rẹ̀ nu iná ọwà pẹ̀lú pẹ̀lú ṣe ti ẹ̀dí ní iná gan ló ń bọ́ ń kí náà bọ̀dá onírin náà ó ń Ṣàngó ọmọ ìyá kan náà ni wọ́n iná ọlọ́run ni wọ́n jọ lálẹ́ kìí àmọ́ ṣètò sọ pé ibi iná lọ́lọ́run ti dáhùn ibi àmọ́ ló ti dá ádámù wọ́n lòun ti lo òun lóore jù lọ́nu ẹgbọ́n bèrè lọ́rọ̀ sọ́wá lóore jù ádámù lọ́wọ́ àti sàràsàrà àwọn àbáà ní bí iná bá tulẹ̀ ọ̀pọ̀ tó ẹ bá dá àmọ́ ìlú yóò kù fẹ́ẹ́fẹ́ẹ́ ni ó ti mọ̀ tó ṣe tán kò fi èdè nú kó tó sọ tó sọ ìjọra ẹni lójú ló sì tún sọ ìpìlẹ̀ ló sì tún wò kò wo ibi tọ́rọ̀ dé mọ́ ibi tọ́rọ̀ àbá dé nílẹ̀ sí máa wò nù sẹ̀ríà abẹ́ ẹ̀kọ́ ni ọmọ kìnìà ọmọ ọjọ́ kìnìà nà káàbìrì ni kò tí ẹ̀ gba ìsìláàmù pẹ̀lú òbí rẹ̀ ọba sì gba ìsìláàmù ó sì kẹ́kọ̀ọ́ lọ́ba sì dàgbà ó tún dàgbà kọ́ wa sọ fún ṣe bí kéde ìrìn tẹ́lẹ̀ àbíkí wèrè kan bàbá rẹ̀ ni àhà ah, àbà ah, ọ̀rọ̀ ṣe ìpá nìyẹn ọ̀rọ̀ èṣù nìyẹn ọ̀rọ̀ èṣù nìyẹn tóbi bá jáde kó nu tọ́lẹ̀tì àti tọ̀ àti wẹ̀ tó ti wọnú machine tó ti separate ìgbẹ́ sọ́tọ̀ àtàwọn chemicals wà nínú tọ̀ sọ́tọ̀ tó sì sọ bíi ẹ̀ kí lágbè aquarite àbí ọ̀sọ́ bíi ever water nínú sẹ̀ríà ó ti lẹ́tọ̀ àti inú olè fi ṣàlùwàlá ó lè fi wẹ̀wẹ̀ jẹ̀ríà ó ti change ẹ̀rọ gbọ́dọ̀ gbọ́ ọ̀rọ̀ omi ìgbẹ́ tọ́lẹ̀tì ló ti wá ló tún wá máa sọ ọ̀rọ̀ ṣe tọ́ nìyẹn ọ̀rọ̀ oṣù nìyẹn ogún òórùn rẹ̀ kò sí òórùn burúkú mẹ́mọ̀ ó fi sẹ́nu wò ìtọ́wò rẹ̀ dàbí omi owó àwọ̀ rẹ̀ ọwọ́ àkọlẹ́lẹ́sì kí wá ló yọ̀ọ̀dá fún alẹ́ lò ó alẹ́ fi ṣàlùwàlá a lè ṣe gbogbo bá tàtà wọn lẹ́sẹ̀ kí o tó a máa gbé ìpìlẹ̀ rẹ̀ báyìí ni bí ọ̀rọ̀ bí wàtò sọ̀rọ̀ ṣẹ̀ pọ̀ ni bí oṣù ṣe rí nìyẹn ọlọ́run ní kọ́ làbá abétí mi ní ha ọlọ́run jáde yà sọ̀kalẹ̀ kó nínú àlìjẹ́nà tó wà yìí fama yakunu laka an tatakabbara fiha kọ̀lẹ́tọ̀ fún ọkọ ọmọ ìjọba rẹ lójú hàn yìí fakhruj yà jáde kó nínú àlìjẹ́nà innaka minas saadirin nínú ẹni yẹpẹrẹ lọ́mọ wà lọ́láyíláyí àwọn ẹni ṣètọ́n nígbà bá fẹ́ jalè wù yóò gbàyè bọ́bá ti ṣe fẹ́ kàlùkò ẹjẹ́ sọ́ra fún nǹkan kú bẹ lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ ṣe ń gbowó kàlùkò ọ̀rọ̀ wọn sọ́ra fún kó lè máa ń gbé tòsí ilé ẹ̀yọ́ bẹ̀ lè gbogbo ẹjẹ́ mọ̀jà gbá ilé ìgbé yorùbá ní ìjọ kan ní afikí ni péré ayélujára péré ìjọ kan ní máa ń gbà yìí mọ́ ẹ̀jẹ̀ ló kù tí wọ́n kọ́ máa sáré pé ah! akásìlù lásán ló lòjó ni tójú àwọn èèyàn rí gèzè kéke ìyẹ́pẹ̀rẹ̀ yẹn yóò mú dáwù ni kọ́lá àǹdírí ní ìlà ayẹ̀wò mi yóò bá a bò ẹgbẹ́ òṣèlú àtàwọn ẹni èṣù ó ní òye ọlọ́run lọ́mi tọ́ba ẹgbẹ́ bọ̀rọ̀ sí rírè lọ́mi bùjọ́ tó gbé àwọn èèyàn dìde ọgbọ́n ẹ̀wẹ̀ ń bẹ ń ṣe ìtàn tẹ́ ẹ̀gbẹ́ mo sọ pé ní mímọ́ àbí òní mímọ́ àwọn ṣe ìtàn náà àwọn ọmọ èṣù náà ní mímọ́ yọ fa ayé àbúrò fún yín yọ fa àdìsí fún yín ọpọlọ ẹ ti ó ti gbàgbọ́ mi lọ. nígbà yìí nígbà tí ìyàbá sọ pé kọ́ ọ̀ràn transformative ká méjì ọ̀hàn kan sínú wà lágàn ọ̀hàn kejì sí wà lágàn abẹ́ẹ̀kọ́ ni. wọ́n wá ní kó fi omi tútù kó fi fọ̀kàn kó fi omi gbóná kó fi fọ̀kàn kó wa ní méjèèjì kọ̀ọ̀kan wa mú ẹjọ́ lórí lọ́lọ́ àdéhùn gbóná àdéhùn tútù kí ni ìyàtọ̀ rẹ̀. ṣètọ́n èṣù burúkú ṣètọ́n kí la fẹ́ àtìfù mbẹ́ ilé ìgbóná ilé ìtutù àti wọ́n sọ pé ah, yìí ọlọ́run tó dá yóò tó gbóná ah! ayé àbúrò an bayyinatin wa yahya man hayya an bayyina ẹ ọba sọ̀rọ̀ tí ọ rà sínú olórí nǹkan percent kéèké yóò di èrò náà lò àbò káàkiri kò ní sọ márùn mọ̀tẹ́dì ò ní kò ní mọ̀tẹ́dì yóò kàn máa ṣe bídí àtò ni yóò kò súnà ló wá orí súnà ló wá bẹ́ẹ̀ náà ni ẹ ó sì làwájú ọlọ́run olórí ìgbàwí ṣé tó ohun sọ bá tẹ̀ra ọlọ́run àti súnà nàbí wọn sallallahu alaihi wasallam. èṣù sí àwọn nǹkan oríṣiríṣi lọ́sọ̀ fáwọn èèyàn ìtọ́wọ́ wọ́ọ̀sì jù ní àwọn tá a lájà báyìí. aburú pọ̀ aburú gan ni o ṣùgbọ́n nàbí wọn sallallahu alaihi wasallam ti sọ hadithi kan inú mi máa ń dùn bó tó di wà lórí hadithi yẹn wọ́n ní láti tẹ̀síwájú ummati ala dalala. àwọn àyùmọ̀ mi wọn pátápátá láì sẹ́kù yóò wá jẹ́ pé orí àánú ní gbogbo ọ̀fẹ́ náà kò sí àdébísọ̀ sáà ló ní sẹ́lẹ̀ bẹ́ẹ̀. bó sì yàn kan bó sì yàn méjì mo tiẹ̀ máa sọ̀rọ̀ lábẹ́ ní pé à ń bẹ́ẹ̀ ṣe yín kọba ṣẹ́yà mú ah, ìdí ọ̀rẹ́ ìdí ọ̀rẹ́ ìdí ọ̀rẹ́. àwọn afá wọn tí wọ́n ti wọ́n ti wọ́n ti sọ̀rọ̀ ní nǹkan mí lu yìí wọ́lá ìtawá ní àwọn tẹ́gbọ́ tí wọ́n ìjókòó mi wọn fi wá sí kùngẹ́ dáadáa èsù oníwọ̀ ọlọ́run lọ́mi lára àtijọ́ àtijọ́ tó gbé àwọn èèyàn dìde ọ̀tọ̀ lásìkò òpin ayé ọ̀tọ̀ ní àsìkò àjíǹde lópin ayé Israfil ni ó fẹ́ fèrè kó sì wà ní Kùránì àti àdìsá níbi sallallahu alaihi wasallam fèrè tó bá fọn gbogbo tí bá ń mí átàlẹ́ òkú kódà mẹ́lákùlì méjì oní òkùnkùn tiẹ̀ Israfil ni òkùnkùn tiẹ̀ ọlọ́ba àlekẹ́ ọlọ́sọ pé ìmọ̀nì mólíkù lè yẹ ó kásì tọ́ba wù ní kásì tọ́ba wù ní ta ló ní lónìí kọ́sẹ́nì kankan tí ó lè fèsì nínú ẹ̀dá ọlọ́run lẹ́yìn ogójì ọdún ni ó ti wá dá ìwọ̀n lọ́rùn tó wá dá ìwọ̀n ara rẹ̀ pé nílá ìdíwọ̀ ìdílùkọ̀ ọ̀hún ọlọ́run ń ní lẹ́yìn ìgbà náà lọ́nà tètè wá gbé ìsìráfílù dìde pẹ̀lú ìwo rẹ̀ yóò tó wá ní kọ́fọ́bìrì ẹlẹ́ẹ̀kejì ilé àjíǹde ọ̀sẹ̀ wà bẹ̀rẹ̀. èsù wúwú kọfẹ́ ẹkú kẹ̀kẹ́ ọwọ́ adé rọ́bì ó ní kọ́ọ́lá fáhábìt ó ní kọ́ọ́lá àǹfírí ní ilẹ̀ ayọ̀ omi ìrẹ̀ àrùn ìwọ́n lọ́nlọ́mi lára jíjọ́ tó gbé àwọn ẹ̀dá dìde.

tí wọ́n wá sọ̀rọ̀ rẹ̀ bíi pé bàbá tó dúdú àfa àtàn làjú àrẹ ga sọ ọmọ rẹ̀ sọ́dọ̀ mi tó ń tara rẹ̀ mọ̀ ṣùgbọ́n wọ́n máa ń gọ̀ wá wọ́n sí a àwa náà sì a bá bu wá bí mo sì jókòó ẹni sí kọ́ wá dájú alẹ́ ọyá ẹ̀ máa mú wá àwa náà bá máa nà sí bí ọ̀sán bí ọ̀gẹ̀dẹ̀ ṣé bọ́lá ló ní ìbùkún ọlọ́ni ẹ bá lẹ́tọ̀ ẹ bá kó ń béèrè fún sàrà tẹ̀sí bọ́lẹ̀tọ̀ sí sàrà ẹ fún torí bọ́lẹ̀tọ̀ sí sàrà àdúrà ìbáàdà ni kí ẹsìn tẹ́ máa fún yẹn lówó torí ẹ̀ ń bọ́lẹ̀ ti gbọ́ pé ń ṣe wẹ́ láwọn tí wọ́n fi ẹ̀sìn dáadáa tí báà náà lọ́mọ́ ká ń lọ Mẹ̀dínà wọ́n wà gbọ́ wà àwọn tó sì gbà kí ló dé mú mutí ẹ̀ náà wà tí ó náà lẹ́tọ̀ sáà dùn àná tí wọ́n náà máa dùn àṣẹ ni táà bá mú kí n ṣàjọ àgbọn bóyá ló sọ wá ṣe ní wá wúwe à kọjọkọjọ tiẹ̀ gbogbo ara fi pọ̀ lóyún láàmú ajá sí òun ọ̀hálẹ̀ òun òun ti dé pé mọ̀ ṣùgbọ́n bọ̀ wá ní oníbùkátà tó pọ̀ bóyá ló ń ṣe bí ya rẹ̀ kó tì sí wa báà náà bá ti gbẹ̀gọ̀ yóò gbà lọlé yóò tún wá gbà lọ́ra kódà lẹ́yìn ọ̀hún kọ̀ọ̀kan yóò mọ̀ dájú alẹ́ bóyá ní lẹ́yìn pé gbogbo owó tó nà ojú bá tọ́jú ẹni ara lọ yóò gbé gbàgbọ́ gbé àjọ àkàlẹ̀ tẹ́lẹ̀ mi náà bá ta ọ̀sán òní mọ́ ṣé dábà pàdé ọlọ́run tágbé lọ pàdé ọlọ́run ṣé tágbé lọ pàdé ọlọ́run àwọn akẹ́kọ̀ọ́ tí ò sínú ẹ̀sìn tá a nídìí ẹ̀ dájú kọ́ lọ wá sẹ́sẹ́ kọ́ lọ wá sẹ́sẹ́ wọ́n lè máa fún yàn lówó máa fáwọn tálákà lówó ṣùgbọ́n pọ̀ bá ti dúra rẹ̀ kábẹ́ ọ bí wọ́n bá fọ́ náà sí náà lọ́ba. tọba ti dúró gbogbo ọ̀nà ọmọ ọ̀nà ọ̀nà sọ̀rọ̀ rẹ̀ mú ọ tọba ti dúró kó òní jẹ haramu òní jẹ haramu ọlọ́wọ́ sí aráyè mọ́ bọ́ba sì lára mú náà sí náà jókòó tì lọ sí rẹ̀ wájú ọlọ́ ọlọ́run ló pè alámùlùmọ́lá ni ẹni sọ̀rọ̀ yìí lọ́ra mọ́ mi ọbẹ̀ ọlọ́run tó kílíà ọbẹ̀ rẹ̀ ọ̀dà ọbẹ̀

mú bàbá ti pé lè yé rẹ̀ aṣọ lẹ́nu ẹ̀dùn máa ń bí ojú pé mere láti insha allah nígbà míì. ọlọ́wọ́ sọ bẹ́ẹ̀ ọlọ́run ní iná kàmínà lè mọ̀ lọ nítorí ọba ní o ṣe láàrin قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا ẹ̀yin ẹrú sí mi tẹ́ ẹ ti ṣe é sọ̀rọ̀ àwọn sàbílẹ̀ wa bá lẹ́yìn náà ah, tó mọ̀ sí ìjà ilé ẹ̀wọ̀n kọjá bẹ́ẹ̀ sọ́dọ̀ ó sì borí dùn báyìí. ayé ọmọ obìnrin oṣù rí mẹ́lẹ̀ báyìí tó ń sì wò ọmọ gba àwọn ẹ̀mí mi ọlọ́run sọ ayà kalẹ̀ kul ya ibadiyal ladhina asrafu ala anfusihim sọ pé ẹ̀yin ẹrú sí mi tẹ́ ẹ ti sàṣejù ń pa ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ dá bẹ́ẹ̀ sì sì lẹ́sẹ̀ tọ̀ la taqnatu min rahmatillah ẹ̀ gbọ́dọ̀ jáde kó bí àánú ọlọ́run inna Allaha yaghfiru dhunuba jami'a ọlọ́run bá máa ṣàmójúkò gbogbo ẹ̀ṣẹ̀ fún yàn pátápátá ọlọ́run kó ṣàmójúkò fún wa kátọrọ àforíjì ká ṣàdúrà lọ́dọ̀ lọ àgbẹ káàbọ ọmọ ṣàdúrà fún wa ọba súnà mu ṣùgbọ́n ká wá exploit àdúrà ká wá sọ di táàbì máa pa wáàpò ìmì ọba súnà ní sàṣẹlá mu kìí ṣe pé gbàtọ bá tó dọdọ àbá àdúrà rẹ tó gbà Ọlọ́run fi kò sí ní o má jẹun ọ ṣàdúrà dọdọ Ọlọ́run fúnra ìwọ gan lọmọ tí ń dùn ọgán àbọ̀ òsè lọ bùnmí tó ti mọ̀ pé yóò jẹ́ kí ọkàrẹ́ ọba ilẹ̀ àdúgbò fóun lówó ìwọ bí ọlọ́mọ bí bàbá ti ń ta ọ́ lẹ́sẹ̀ láàrin ìwà àtọ́lọ́hún kọ́ lọ́mọ kọ́ mọ gbàdúrà wa ọlọ́wọ́ a sọ pé ọlọ́wọ́ a ní kọ́ọ́lá fábímọ́ àgọ́wọ́ yìí tá ní nínú àyè mi ọlọ́run sọ pé fáyín mẹ́ta nínú ìlú gbàrí ìlà wákìtì màálù ọlọ́wọ́ lọ lára dé àsìkò kan kì í ṣe bí mo ṣe tọrọ rẹ o náà lọ́wọ́ ti wá sí i. ó ní ọlọ́run á sọ pé kọ́lá fábímọ àgọ́wọ́ ìtání aláhàbà ọlọ́run èṣù wa ń fẹnu ara ẹ sọ pé fábímọ àgọ́wọ́ ìtání nígbà tó ti wá dolórí ibú báyìí làákàrọ̀ dáná làwọn sọ̀rọ̀ ọ̀tọ̀kọ́ mustaqim ńlọ dógodó wọn tí ń kọjú wọn bí ọ̀nà rẹ tọ́tọ́ ọ̀nà rẹ tí ò ní wọ́kọ̀wọ́kọ́ nú ọ̀nà tó bá straight ìní jẹ́ siratul mustaqim látàrí èmi sí òpó yìí ọ̀nà tó straight náà ní straight line tọ́wọ́ àláàrin méjèèjì ọ̀ mathematics sọ. ṣùgbọ́n tó bá dé pé ọ̀fẹ́ lọ́bẹ̀ ọ̀sẹ̀ gbọ̀nà bí ọ̀sẹ̀ ẹ̀sán lọ́bẹ̀ ah, oríṣiríṣi èṣù ti lè dá ọmọ mọ̀ èso wa sọ pé ojú ọ̀nà rẹ tọ́tọ́ òun ibẹ̀ ní lọ jókòó ẹ bá ń bọ ti gbòmìn tán yẹ́nyẹ́ wàhálà èso lórí rẹ̀ ọ̀pọ̀ rárá o bàbá olóòṣà ó sàngò ọ̀pọ̀ lórí ẹ̀ ẹ tí wàhálà pọ̀ lórí lórí wà lójú ọ̀nà wà lójú ọ̀nà tí ọ̀wà ní tẹ́lẹ̀ ó kọ lásán ni ọkàn wà pẹ̀lú ẹ̀ iṣẹ́ tí sùn ó máa dì nù. láti ọ̀pẹ ká sọ́ra fáwo ká sọ́ra fóbi ṣe kàmí lẹ́yìn ọlọ́run ká sọ́ra pẹ̀lú àwọn alásàsí ká sọ́ra pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ èṣù ni ó bá ṣe pọ̀ o wọ́n kàn dé oko o obìnrin ó jẹ́ ní bàbá tó bojú tó gbogbo ẹ̀ kódà sọ́ọ̀sì lẹ́sẹ̀ ni ìbọ̀wọ́ lọ́wọ́ ẹ̀ lérí ẹrí jù rẹ̀ kankan yóò tún máa yóò tún máa yóò tún lóun lọ gba àrùn lọ́dọ̀ ẹ̀ nìkan kọ́kọ́ òun lè fẹ́ràn rẹ̀ ìbá ń dàsí ìbá ń dàsí nu ìbá ń dàsí nu jẹ tí ń ṣe ìdíje nu. káàbìrì ìṣe káàbìrì ìtí wọn fa ọkàn ẹni ẹlẹ́ni wá sọ́dọ̀ rẹ̀ tí èsì pé bóyá kò múra dáadáa kò tún yàrá rẹ̀ ṣe kò tún tà rẹ̀ ṣe kò tẹ́ẹ̀dẹ̀ rẹ̀ ṣe kò wẹ̀wù rẹ̀ dáadáa kọ́ ní ọ̀rọ̀ tó dáa lẹ́nu kó o fi ní wọn fa ìfẹ́ rẹ̀ m2 lọ́wọ́ àfi wọn fa ìfẹ́ rẹ̀ síkírù nìyẹn idẹ́ wọn pè yùn idẹ́ ni wọ́n pè tí ò ní èméjì ìṣẹ́bọsọ́nà ni bẹ́ẹ̀ náà ni a tu èèyàn méjì ká tí òbí ní níbẹ̀rẹ̀ mọ́ ìṣẹ́bọsọ́nà ni báwọn tí yẹn jẹ́ kristian bá ń kígbe tí ń sàlẹ̀ lúyà jẹ́ ti wò jẹ́ ń disturb rẹ̀ kí wọ́n wá dá orí nǹkan ẹjọ́ lọ rí mẹ́bẹ̀ wọ́n náà wá lọ rí bẹ́ẹ̀ tó wọ́n tù ká wàláyọ̀ ní ẹ̀rẹ̀ wájú ọ̀la tọ̀lá tó bá lọ́dọ̀ lọ. ọ̀sẹ̀ lọ́sọ̀ náà ni ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run kókó wá fi ṣíríkù kó fi wá kó promote Islam náà. tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni ọlọ́run ìbá ti kó ànábì rẹ̀ sallallahu alaihi wasallam. àdúrà ló sì sọ́nà nǹkan dọ́ọ̀dọ́fẹ́ kì í ṣe bẹ́ẹ̀ lọ́wọ́ àdọ̀dí rẹ̀ pé kankan ni ọlọ́run mọ́bẹ̀ áyà kùránì náà ni ìṣẹ̀bọsọ́nà ni tí ò sí èméjì mẹ́ àwọn náà bá tó ká tó tọ́ nínú bàtà àyè kan bẹ́ tá a tọ́ kí ò sí kí ò sí nǹkan bẹ́ẹ̀ wà á gan bẹ́ tí gbogbo mẹ́wẹ̀ẹ́ wà náà ní Islam ló ká máa ṣe sọ́lẹ̀tọ̀ ní Islam nítorí ọmọ abẹ tọ́wọ́ àwájú wa ní pé ṣé kí ní ìbá Islam mu àbí ọba Islam mu tọ́wọ́ àwájú wa nìyẹn tí ọba ti bá Islam mu ká bì dànù al-ghayatu la tubarriru al-wasila principle nínú Islam àníyàn rẹ da tó fẹ́ sí da sọ wá túmọ̀ sí pé ìgbésẹ̀ tó gbé ó ti wá da nìyẹn ọ yẹ ìgbésẹ̀ rẹ wò kó o sì yẹ èrò rẹ wò méjèèjì lọ gbọ́dọ̀ yẹ̀ wò kó bá ṣe rí àwọn. ọ̀fẹ́ palí ọ̀fẹ́ pawó fún mọ́sálásí ọ̀fẹ́ pawó fún léèké ọ̀wá lọ ọ̀wá lọ tẹ́bílóòbù mòlídìí nàbí ìlàgò mẹ́wàá láàárọ̀. àyà sọ́ọ̀rì lè látòkọ́ tó wá ní tó wá sí bọ́ọ̀lù ọ̀gbìn lẹ́yìn àti aláǹfààní ẹ̀ sáwọn àgbọ̀ yín mọ́. wọ́n nílẹ̀ ara náà ti wà. àlìgáyà tó láti gbàrú ìlú wọ̀síìlà àníyàn rẹ̀ dá àbùtúmọ̀ kí ìgbésẹ̀ lọ́ba gbé dá bá a ṣe wo àníyàn rẹ̀ pé sọ́dá bẹ́ẹ̀ ni láwù ìgbésẹ̀ tó bá gbé sódà bá ṣe rí àmọ́. ọ̀nà wa sọ yìí pé èṣù olówó jókòó tí ojú ọ̀nà òdodo ẹlòmíì yọjà sí síríkù ẹlòmíì yọjà sí bídà

wọ́lá tẹ́jìdò aktharuhum shakirin. ìtọ́pọ̀jù nù ọmọ ẹ̀dẹ́ nìyẹn majority ni akitaro ìsọ̀pọ̀lọpọ̀ lásán ìtọ́pọ̀jù nù wọn ò ní rí wọn kí wọ́n máa fún wọn lọ. sọ pé náà bẹ̀ yẹn pé wọn ò ní máa sin ọlọ́run rárá. àyà wà nù Yusuf àtàwọn àyè mi lórí ma nù ọmọ ẹ̀dẹ́ orí kúrú wọn kù yẹn wọn ní nígbà gbọdọ iṣẹ́ ìṣù ni inú gbogbo agbègbè tí wọn yí ọmọ ẹdẹ ènìyàn kó mẹ́fà náà ni mẹ́rin ṣe tọ́ọ̀ ti kó mẹ́ ó ti kó mi ìdọ̀rí ti abẹ́ ẹ̀kọ́ ni olùwọ́n ọ̀yọ́ sí wọn wájú wọ́n ọ̀yọ́ sí ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n ọ̀yọ́ sí ẹlẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wọ́n ọ̀yọ́ sí ẹlẹ́yìn kódà tí ì ṣe pé ọlọ́run pé kí ọ gbàgbé kì bá sọ òkè àtìsàlẹ̀ náà mọ̀ ṣùgbọ́n náà ọba àlejòlá ó jẹ́ kí rèrè iye rẹ̀ ọ̀rọ̀ àpò bẹ́ẹ̀ torí wá yọ wà látòkè ọmọ ẹ̀dẹ́ ni ó sì tún lọ nù sàárè gbogbo tó bá fẹ́ ṣe orí èpè náà ni kò sí títí tó bẹ́ẹ̀ ṣe mọ́ bọ́ bá ti sìn ẹ̀dẹ́ sí kòtò báyìí ó ti kú lórí kébè ọjà bọ̀. kọ́lọ̀ ń kọ́ sàánú wa o wọ́n jẹ́ àkú lórí káfíìrì o ọní kọ́ láforójú mi ní ha ọlọ́ọ̀ni máa jáde kó ń bẹ́ẹ̀ mọ̀tìmùmán lẹ́ni yẹpẹrẹ mọ̀tìmùmán lẹ́ni tá a gbé jìnnà sí ike ọlọ́run làmọ́ ń tẹ̀lé àkàmì ní hóm ọlọ́ọ̀ni àwọn tí wọ́n bá tẹ̀lé ọ nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn làmúlà ànà jahannama minkum ajma'in ìfì kúrò náà jahannama ni nínú àdìsí ànábi sallallahu alaihi wasallam tọ́wájú ọ̀gbìn ọlọ́run ni wọ́n kó gbogbo àwọn èèyàn àjẹ́ ní wọ́n kó wọn sínú náà iná ò tó mọ ilé ní pé ṣe ń sẹ́kù wọ́n bá wọn jù wọ́n bẹ̀ tí òfin ní sẹ́yìn kankan wọn àwọn òkè burúkú bíi ìwòkè ọlọ́run ni wọ́n jù bẹ̀ iná ò tó mọ ilé iná ò tó mọ wọ́n náà alẹ́ ní mọ̀ sí i sẹ́kùsẹ́kù anabi sallallahu alayhi wa sallam ni ọlọ́run bá àlejò ọlá yóò gbé ẹsẹ̀ lórí iná ọba sọ pé kọ́t kọ́t kọ́t ó ti tó ń báyìí ó ti tó ń báyìí. lọ́dá kúndé adé èrò náà o wọ́n lọ wọ́n lánàá rẹ o. ọlọ́run wá ní wá ádámù sùn àǹtàwọ̀sán ojú kárí jáde ọlọ́nìrìn ádámà ìwọ àtìyàwó rẹ ẹ máa gbénu ọgbà àdẹ́rà fapula tó ibi tó bá ti wù yín ní ẹ ti máa wàlá ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀

pẹ̀lú pé ọlọ́gbò wọn láti rí ike òní òwò ẹnìkejì nígbà tí ẹ jẹ èso kan báyìí áà ládàmọ̀ ní ti àwọ̀ ni àwọ̀ rí wa sọ fún wa ike máa ń ha kò máa ọrọ gbókò máa àná ọlọ́run ọ̀pọ̀ fún yín nípa èso yìí àǹtakùn náà yìí ni méjì ìjẹ́ màláìka sì ti wù ádámù náà tẹ́lẹ̀ ká àwọn làwọn yìí ti pé gbogbo gbà sáá wọ́n sá máa sin lọ́ọ̀ni wọ́n sá máa sin lọ́ọ̀ni ó ti wá wù ádámù ah, ẹ dá tó ìṣètò ìyàtọ̀ sáwọn eléyìí ẹni èṣù nítorí ní interest sí náà ni ó gbé wa kì í sì nítorí ní interest sí nítorí ní interest sí náà ni ó wà abúlé lọ́kàn rẹ̀ yọba fáwọn láti ibẹ̀ kọ́ ló ń bọ́ sáà ní wa o. ó ní àwùjákùn mìíràn fa àlìdí àbí tọ́jọ́ pé bẹ́ẹ̀ bá ti dẹ ọlọ́ọ̀bá ọ̀fẹ́ kí ẹ di ẹni gbére nù ọ̀rá ìmí bẹ́ẹ̀ ti dèso ìmí ìsìn ọ̀kẹ́ ka àwọn màláíkà ní ibi tó máa gbé lọ rè á ah, ọlọ́run wa. wà kọ́ sàmúhùn mọ́ ṣèpá ó tó wá ń búra fáwọn méjèèjì báyìí ẹnì làkúmọ̀ àmì nínú ó nà sí àlèmọ̀jẹ̀mú yín nǹkan méjì ló ṣe pọ̀ nígbà wa ni ó mú búra wa ọwọ́ ayé ni ṣé ti búra látọ̀dọ̀ rẹ̀ lẹ́yìn bá dàmọ̀ ni ó búra sí ti sọ ó gangan ló ní ṣé ti fún rẹ̀ báwo ni èṣù ṣe rí nu fún ọmọ lọ́hara wọ́n fẹ́ máa lọ́ọ̀ni tí ẹ bá ti àjẹjà ni pé àwọn ah, gbẹ̀dí ẹ̀ àbí téèpù ló lóyè yóò máa múra tẹ́lẹ̀ à wọn láìsàlá iye tó ra ọjà yìí rèé kódà ìrètí ń bẹ fún lórí ẹ̀ kojú kojú bá mi nára lọ nǹkan bẹ́ẹ̀ ta gbogbo bẹ́ẹ̀ yóò wọn ti wọn láìsàlá kí wọ́n sì mí pa ẹni ìsù ọba ẹ̀ fi tàn jẹ nítorí bọ́jẹ́lẹ́ à àti nítorí bọ́jà àfa èsù fúnra nígbà tí ó tó wá sọ̀rọ̀ ó ní ó nà sí àlòkù. nàṣí àmédè lábáwá iná lọ̀rọ̀ tí ò ní rọ́ mú ẹ sọ pé nọ́sọ̀ àlàásẹ̀ tí ẹ bá mú pàǹtí kó bí oyin ẹ sọ pé nọ́sọ̀ àlàásẹ̀ tásọ bá fàyà ẹ sọ pé nọ́sọ̀ àtọ́ ọmọ nìyẹn tún ṣe ọ̀sá lè kú bẹ́ẹ̀ mọ́. burúkú ń búra lórí pé wà láì ọ̀rọ̀ ló ń sọ irọ́ <laughs> ìtísí ìtọ́n sí fún ádámù yẹn fadalahuma abegoro pẹ̀lú ẹ̀tẹ̀jẹ̀ èṣù ọmọ sí ádámù àti hawa ó sì wọn lọ́nà falama dákọ̀ ṣájára nígbà táwọn méjèèjì tí wọ́n á lọ tọ́ igi wò bàdátìláwò máa ṣàwọ́ àtùgbò máa òwò àwọn méjèèjì kan wọ́n kàn ríra wọn ni. وطفقا يخسفان عليهما من ورق الجنة هو ما سمعت إنه هو الجنة يمين قرى وناداهما الله بالك لوان لهم جيجي وناداهما ربهما ألم أنهكما عن تلكما الشجرة سوات كفني في باقي في مدبه وأقول لكما مسكي صبر مجيجي inna shaytana lakuma aduwwun mubin ife èṣù bẹ́ẹ̀ wò yìí ọ̀tá fofojú hàn lọ́jọ́ sí yẹn o tó ibẹ̀ yẹn láàbò sí torí lọ́nà á tún mi insha allah ta'ala ọ̀rọ̀ tọ́lọ̀ ọ̀rọ̀ abọ́lọ̀ ṣe pèsèntì ṣètọ́n tí wa nínú Qur'an ó yẹ ká mọ̀ ká fi iṣẹ́ ńlá lọ́wọ́ wa gbogbo tí sọ sábà bá wa nínú rẹ̀ ká fún ìdáàbòbò lórí ṣẹ̀kọ́rọ̀ ká máa tẹ̀tẹ̀ lẹ́mọ̀ ká máa gbogbo rí náà rẹ̀ àwọn olùgbèkẹ́lì máa ti la ìta máa ti fi ṣẹ́rì máa kálà bisimilá ìlẹ̀dí láyà dúró máa ṣe é ṣe ń fi láti wọlé àbí sàmì wọ́n sẹ́yìn láàrin la ilaha illallah wàhídahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir ó ní a máa omi bá ní ṣe mistake ṣùgbọ́n ká wá sọ pé ètò ọ̀wà kú sí aláwọ̀ àdúgbò á ètò ìbá láyé ọlọ́run ó ní òní ṣúwẹ̀ náà láwọn ìwà káti ẹ̀wà pé ìyẹn rojú rojú kó sì wù mẹ́wàá so kọ́lọ̀ kọ́ máa fi ìsọ rẹ̀ sọ wa a fẹ́ lọ ilé ìtọ́ ni o ti ní ta àwọn olùkọ́ àmọ́ ṣe o tó di pé aláwọ̀nyá àwọn olùkọ́ àmì náà lè kó bóde wọ́n lè kábàárì so gbogbo àwọn nǹkan yẹn pàtàkì kọ́lọ̀ kọ́ yà wá yẹ èṣù kó sì ya èṣù náà kọ́ yà kúrò lọ́dọ̀ wa kó sì ya gbogbo fámìlì wa náà kúrò lọ́dọ̀ èṣù nta bá ṣe tọ́kọ́ sójú ẹ̀ kọ́lọ́kọ́ gbà ní ìbáradà fún wa tọ́wọ́ akúgbé ẹ̀ka àtò kọ́lọ́kọ́ sàmójúkú ẹ̀ fún wa lórí ọ̀làjò lánàá rẹ̀ ọ̀gbà ni aláàtò ti tó kòló bá náà بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الحمد لله هذا هو يعني برانياسكم أو يعني بيرس àwọn tá a ní bẹ̀rẹ̀ ká lọ one kámọ nọ́mbà rà lọ. ah nọ́mbà bíbó <laughs> ìwọ̀n bára rà dáhùn dáhùn lọ. so i have i have the permission to take care of the number so. Uh, eh? no one two three four five six seven eight nine nine nine nine okay number three. Wàhálà sàlámù. Àti pé tí mo fi máa ń gbọ́ uh, ọ̀rọ̀ lórí lórí ṣàìsàn, mi tí mo mọ̀ bóyá èsì yóò wò náà. bọ́ mi tí nǹkan ń pé bóyá mẹ́tẹ́ wọ̀ yẹn pé ó máa fi ìpè yẹn wàtò sọ̀rọ̀ àwọn ọmọ àwọn ọmọ náà wọ́n máa wọ́n máa wọ́n máa kérora aládìmọ̀ máa ní wọ́n máa wọ́n máa pé jáde ìtàrí pé kí ló ṣe àwọn ní ẹgbẹ́ àwọn ní kó kó máa ti kó máa ti. bá sọ fún wa náà àníbi àdúgbòkàdà ṣùgbọ́n nínú ya tiẹ̀ náà ni pé yóò wà nù náà ṣùgbọ́n òní oṣù wa ní sọ́fà ń bẹ mẹ́gbọ́n òní oṣù sọ́fà ọlọ́wọ́ bá nìkan lọ́mọ náà. olùkọ́ nọ́mbà sẹ́wọ̀n yẹn nọ́mbà fáìlì. Ọlọ́run ni gbogbo àwọn ọmọ ẹ̀yìn náà náà pípé tó fún mi pé ilé ayé ni ó ti ṣètò kó ló ti fẹ́ ó délé ayé tí kò bá ti bó ti ṣe yẹ kó ọkùnkùn àkójá kò kí bí ó èèyàn olórí lórí ilé ayé ló pè kò kí sáyé ó fi síbi tí òòrùn kẹfẹ́ tí òbí ló ń sáyé ẹnìkan ni ó sáyé ti tẹ̀ síbẹ̀ that's not one reason ẹ̀yìn ẹ̀jẹ̀ bá tó lọ́lẹ́ gbogbo àdámọ̀ ilé èèyàn ìtọ́lọ́ọ̀dá náà ló tilẹ̀ lọ́bẹ̀ dáadáa ni o àìdáa ni o tó ó dà pé ẹni ọlọ́mọ akẹ́bí yà jẹ tó dà àwọn èdè sí ẹni ọlọ́mọ akẹ́bí yà jẹ tó tó yẹ kó sàbílẹ̀ sí mo ti sọ nígbà tí mo ń sọ̀rọ̀ lọ pé Quran chapter kí la pè twenty one verse kí ni twenty three suratul anbiya la yusalu amma yaf'alu wa hum yusalu kò sẹ́yìn kan lè question ọlọ́ọ̀ lórí tó bá ṣe yìí ọmọ ẹdẹ ní àtàlẹ ní òjòjò wọn ju Ọlọ́run kò báyìí kọ mu ká sọ wípé àwọn ẹbí èṣù rí sí Ọlọ́run náà ni wọn tara o sọtì èsì wàkúlẹ̀ hàkó ní ọ̀rọ̀ gbígbà fàmà ń ṣá à fàlẹ́ yóò mí wàmà ń ṣá à fàlẹ́ yàtọ̀ nítorí àtẹ̀lẹ́ sọ fún wa pé òdodo ti wá báyìí lọ́tọ̀dọ̀ ọlọ́ọ̀bá yín ẹ̀ ń bá wù kó nígbàgbọ́ òdodo ẹ̀ ń bá wù kó nígbàgbọ́ òdodo lẹ́kọ̀ọ́ sókè fèrè sọ́lọ́ọ̀ ọlọ́run ti fún wa lẹ́sà nípa ń tà ṣe ó sì lóun ò ní tiwa lọ́pọ̀nàpọ̀n lọ síbi pé lọ sí dáadáa àbí sẹ́sẹ̀ ṣùgbọ́n dá agbára fún wa tá a fi lè ṣe nǹkan ó sì dá ìrò nínú ẹ̀mí fún wa síbi nǹkan mi mẹ́lẹ̀ tẹ́lẹ̀ pàṣípò yìí ṣe nínú ẹ̀mí ẹ̀kọ́ pé ìdìgbà lásìkò yìí o mo lọ fún ìdìgbà ọ̀fẹ́ súnmọ́ lọ́wọ́ sí ẹlòmíì lásìkò tẹ́lẹ̀ ń dá nìyẹn o òun sì ń dá àníyàn yìí pé ẹjẹ́ àtúmọ̀tò jáde káwọ iye ìtàlẹ́kẹ̀ náà. sáwàá pé ọlọ́run ló ti ẹ̀yìn lọ́kànkàn wá síbi ìdìbà ó ti oná lọ́kànkàn ṣùgbọ́n wọn kìdínàpì. àbíká sọ pé inú orin sí ọlọ́run náà wà rárá ọlọ́run ti da ilé ayé o ti sọ ní ilé àdánwò tàbá arọ́kọ̀ọ́lẹ̀ lórí ẹ̀dùnkùn mẹ́rin kó wà lákùlé ṣe ìkọ́lé. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا Ọlọ́run ló dá ìṣẹ̀mí ya ikú ìgbé òun bẹ́ẹ̀ fi dán yóò gbé kí ni kálukú ó ṣe ẹni àlìjẹ́nà tọ́lọ̀ ń bá dá sálìjẹ́nà straight inú rẹ̀ ọmọ ẹ̀dùn ẹni iná tọ́lọ̀ ń bá dá sínú iná straight yóò fi Ọlọ́run ti jẹ̀bi òun kí ló ń tó di yéésì ṣùgbọ́n tó bá sọ fún wa ẹnu ẹ̀ náà láti òsì kábùbà àkọjá lọ́lọ́. nọ́mbà eight nọ́mbà eight.